يقول المصنف رحمه الله تعالى في الحديث الثاني والأربعين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا توضأتم فبدأوا بميامنكم أخرجه الأربعة وصححه ابن خزيمة. hadith ẹlẹ́ẹ̀kejìlélógójì nínú àwọn hadith ètí al-Hafiz ibn Hajar rahimahullah ta'ala tí wọ́n kójọ fún wa ṣíráì hadith yìí wọ́n bọ̀ látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ونيوجي الشيطان kí àtúnlọ ololo bá fún máa bá àwọn ará ilé rẹ̀ ó sọ yìí pé idha tawadda'tum fabda'u bi mayaminikum ní gbogbo ìgbà bá sàlù àlá apọ̀ ọ̀tún yìí nìkẹ́ máa kọ́kọ́ apọ̀ ọ̀tún yìí nìkẹ́ fi kọ́kọ́ máa bẹ̀rẹ̀ sí السمع فني بوبو باتي الحافظ ابن حجر سما سويك عمر انه اغبوا او ان تنغوا ليرو بلوما ابو داوود النسائي الترمذي ابن ماجه رضي الله عنهم جميعا عمر انه اغبوا شبا الامام الحافظ ibn Khuzaimah rahimahullah ta'ala àwọn sọ yìí pé àdéhùn tó gún régé ni nítorí pé al-Hafiz Abubakar ibn Khuzaimah rahimahullah ta'ala ọjọ́ kan nínú àwọn olùmọ̀ tó sì pé wọ́n di di sètìrà tó dá lórí kíkó àwọn àdéhùn sahih jọ gẹ́gẹ́ bí sahih Bukhari ti ṣe wọ́n. في صحيح مسلم واحد بين الاني صحيح ابن خزيمة كجبات سن صحيح ابن حبان رضي الله عنهم جميعا وارحمهم حديثي باي أريكي وفرج حديث عائشة رضي الله عنها في تسوى جدي حديثي لفقا للوجي nínú rẹ̀ aisha sọ pé kánà rasulullahi sallallahu alayhi wa sallam yu'jibuhu tayammunu fi tana'ulihi wa tarajjulihi wa tuhurihi wa fi sha'nihi kullihi. wọn ní anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn fẹ́ràn ká máa lu apọ̀ níbi wíwọ̀ bàtà ẹsẹ̀ ọ̀tún ni wọ́n máa kọ́kọ́ wọ̀. wàtàrọ̀jọ́lẹ́hì níbi yíya wọn apá ọ̀tún wọn máa kọ́kọ́ yá wọ́tòhórẹ́hì nínú ṣíṣe mara bí alùwàlà bí ìwẹ̀ apá ọ̀tún wọn máa kọ́kọ́ wọ́fi níhì kọlẹ̀ àti nínú gbogbo ìṣesí wọn. yẹn pẹ̀lú yìí ẹ rí i pé nǹkan kan náà ni wọ́n hadithi ta lákòókò ọ̀fẹ́ nípa ntọ́tọ́ka sí ó gbòòrò tayọ hadithi ẹlẹ́kejì nítorí pé hadithi àkọ́kọ́ wọ́n ṣe àlàyé bánabi sallallahu alaihi wasallam ti ṣe nífẹ̀ẹ́ sí kí wọ́n máa ti apá ọ̀tún síwájú nínú gbogbo nǹkan ṣùgbọ́n hadithi ẹlẹ́kejì èyí tó jẹ́ hadith alákọ̀ọ́kọ́ nínú àwọn hadith wa lónìí òun ní í ṣe pẹ̀lú àlùwàlà òun ní í ṣe pẹ̀lú àlùwàlà torí ẹ̀ ìgbà tí al-Hafiz ibn Hajar tí wọ́n ti hadith Aisha síwájú níbi tí wọ́n ti ní anabi sallallahu alaihi wọ́n nífẹ̀ẹ́ sí apọ́ọ̀tù nínú gbogbo nǹkan wọ́n wá mú àdìsí tó sọ nípa títí apá ọ̀tún síwájú nínú àlùwàlá wa òun tẹ̀lé eléyẹn ni là ń pè ní dhikrul ka sọ nípa ohun tí a ṣe àdáyanrí rẹ̀ lẹ́yìn èyí tó jẹ́ gbogbogbò wọ́n á máa ṣe bẹ́ẹ̀ nínú ike kan kọ́ sọ nǹkan tó fẹ̀ gbogbo nǹkan kó tó wá tún di pé wọ́n pẹ̀lú sísọ lé ahamiyatihi nítorí pé pàtàkì tí nǹkan yẹn tún pàtàkì because tó bá gbádùn ìsìta lákòókò nìkan náà lọ́ba wà ó ti tó láti fi mọ̀ yìí pé apá ọ̀tún lọ́yẹ̀ ká kọ́kọ́ máa fọ̀ síwájú apá òsì ṣùgbọ́n àwọn àdádúró lórí bẹ́ẹ̀ wọ́n tún mú àdéhìí mi wá so eléyìí jẹ́ ìyàtọ̀ àkọ́kọ́ tó wà láàrin àdéhìí méjèèjì ìyàtọ̀ kejì òní pé hadith alakoko yẹn hikayatu fi'l fere tá ànábì máa ń ṣe ni sallallahu alayhi wa wa sallam sọ yìí a lè gbọ́ yìí látara hadisi yẹn pípé ọ̀ràn yẹn ni ká máa fọ apá ọ̀tún síwájú apá òsì pé ọ̀ràn yẹn ni ká fẹsẹ̀ ọ̀tún síwájú ẹsẹ̀ òsì nínú àlùwàlà nítorí pé níta yẹn kó sínú ìròyìn níta a sì mà wípé al-af'al tahtamilu ma la tahtamiluhu al-aqwal ó ṣeéṣe kí a dàìváàtì iṣẹ́ lọ síbi tá a lè dàìváàtì ọ̀rọ̀ lọ. sọ̀rọ̀ ṣíṣe kẹ́nìkan sọ pé eléyìí ẹ̀ kọ́sùn bin nabi sallallahu alaihi wasallam nǹkan kan ní tó jẹ́ special fún anabi sallallahu alaihi wasallam yàtọ̀ sẹ́lómi bó tilẹ̀ jẹ́ pé àpàlẹ́ nu mọ́ wípé al-aslu àádẹ́mu lùkúsùsìyẹ ipe inú òfin ṣẹ̀ríà ntọ́jọ́fin ni pé nǹkan kan jáde àyàn rí fẹ́ni bọ̀dì gbogbo èèyàn ìlòfin bá wí. wọ́n mẹ́ni dẹ̀ àlùkúsùsìyẹ tẹ́ yẹlẹ́dẹ́mu tẹ́lẹ̀ gbogbo ẹni tó bá sì pé kínní yìí wọ́n specialize àbí wọ́n specify rẹ̀ fún ẹnìkan báyìí ni a sọ pé kò mẹ́rin wá títí tá a yẹn gbogbo wa lọ́ba wí. tọ́ tí bá wù àdìsẹ́lẹ̀ kejì òun jẹ́ amúrò mìíràn nàbí yìí sallallahu alayhi wa alihi wa sallam tó amúrò lélẹ̀ tọ́lá kọ̀kọ́ fẹ́ẹ̀lù ṣèkáyà tó fẹ́ẹ̀ títí alákòókò ọba tọ́ka sí gbọ́ràn àyàn ní kakókò máa fa pọ́ọ̀tù ẹlẹ́ẹ̀kejì yẹ kó lè tọ́ka sí nítorí pé ẹlẹ́ẹ̀kejì yẹn àsẹ́ni a sì ti mà wí al-amru òun náà ni istida'a'ul fi'li bil على سبيل الاستعلاء كثر سي tọrọ sí pẹ̀lú gbólóhùn látọ̀dọ̀ ẹni tó ga sẹ́ni tó kéré sí pẹ̀lú gbólóhùn látọ̀dọ̀ ẹni tó ga sẹ́ni tí ọ̀gá tó ẹni wọ́n ń pè ní àṣẹ. a sì ti mà wípé muqtadahu annahu idha lam yasrifuhu sarifun innahu yaqtadi al-wujub gbogbo àṣẹ tí nǹkan kan ọba sẹ́rí rẹ̀ kúrò nídìí jíjọ́ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn náà lọ ẹ̀kọ́ jẹ ṣé bá wò anábì sọlá ṣẹlẹ̀ ni ilé ẹ̀tọ́wọ̀ bọ̀ àtò ní gbogbo ìgbà tẹ́ bá sàlù àlá fábẹ́dẹ́ obì mẹ́yà mi nìkan ẹ rí i pé ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú apọ̀ ọ̀tún yìí hàdà am lẹ́yìn náà ètò tó síwájú rẹ̀ ṣọ́ọ̀tù so wẹ̀ ṣọ́ọ̀tù ìlẹ̀tún من العلل الشرعية wọ́n jẹ́ nǹkan kan tí máa ń mófin wá nínú àwọn nǹkan tí máa ń mófin wá nù ṣẹ̀ríà ètò túmọ̀ sí wípé mata mata wa bàtà alayka an tabda'a bi yaminik fayaduru al-hukmu ma'a al-'illati wujudan wa 'adaman gbogbo wa tó wà sàlọ́lá bẹ̀rẹ̀ pẹ̀lú apọ̀ ọ̀tún kí ló dé tẹ̀ ní kó bẹ̀rẹ̀ pẹ̀lú apọ̀ torí pé ní ti sàlùwàlà nígbà tó bá ló fi bẹ̀rẹ̀ àtẹ̀sí ọ̀tún eléyìí iná lápá kan nínú àwọn olùmọ̀ sọ pé ká kọ́kọ́ fọ apọ̀ ká tó fọ apọ̀ ká kọ́kọ́ fẹsẹ̀ ọ̀tún ká tó fẹsẹ̀ òsì ولم يصرفه صارف فيتمحض للوجوب torí pé nǹkan kan sẹ́rí rẹ̀ kúrò nídìí كبار ọ̀ràn yẹn القرآن yẹn sẹ́ni kí bá sọ fún wa pé ẹ alukur'an kò ṣàlàyé ipa pọ̀ tún náà kọ́kọ́ ká tó fa òsì torí pé nítorí bá wa sọ ni wípé yáyọ̀ lẹ́dínà amánu idha qumtum ila salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiqi wa aydiyakum ọlọ́run sọpọ́tún síwájú òsì wamsahu bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn ọlọ́run ọba ọ̀sọ́ fún ẹsẹ̀ ọ̀tún síwájú ẹsẹ̀ òsì àwọn ẹsẹ̀ yín sẹ́nìkan bá ní gbà tí ayọ̀ ti tọ́ka síbẹ̀ yẹn gẹ́gẹ́ bí àwọn hànàfíyà ti ṣe sọ wípé ayà yẹn laqad rabata Allahu fiha. بين المأمور بغسله بالواو ومعلوم في اللغة العربية أن الواو لا تقتضي الترتيب bí ọlọ́run bá so àwọn nǹkan tí ń fẹ́ ká ṣe pọ̀ pẹ̀lú wáò àti àti àti fagosèlú wujuhakum ẹ̀yà bọ́jú yín wa aydiyakum àti ọwọ́ yín ilal marafiqi kárí ìgbọ̀nwọ́ yín wamsahu bi ru'usikum àti orí yẹn fomi pa wà arjulakum àti ẹsẹ̀ yín ila al-ka'bayn ẹ̀fọ́dé kókósẹ̀ so wọ́n ní wáò wáò àti àti tọ́lọ̀ fi so àwọn nǹkan wọ̀nyẹn pọ̀ kìí túmọ̀ sí pé ká tó wọn. fadalla dhalika ala jawazi al-wudu'i kayfa mattafaq eléyìí tọ́ka sí pàlẹ́ sọ̀lọ́ aláwọ̀ bá ti wà. bidalil ipò wá láti ọ̀dọ̀ apá kan náà sàbẹ̀ bèbí ní Abbas bíi àlẹ́ ibn Abi Talib radiyallahu anhuma ikú àwọn méjèèjì wọ́n rí i pé wọ́n sàlù àlá rí láì jẹ́ pé wọ́n tò bèbí ní Abbas ó sàlù àlá ọbọ̀jú ó sì fọ apá rẹ̀ wọ́n bá lọ fọ ẹsẹ̀ rẹ̀ ẹ̀yìn ìgbà tó fọ ẹsẹ̀ ló fomi parí. Ali ibn Abi Talib radiyallahu anhu ó ní kò kò kò kò dùn kò sì wọn ò dààmú tó máa sàlù àlá apó òsì ló fi bẹ̀rẹ̀ ní àbápọ̀tù fa so gbogbo eléyìí ó jẹ́ àgbọ́yé látara mujmalu ma fil aya walakin á rí i pé kò sẹ́ẹ̀rì inú àwọn ọ̀rọ̀ yẹn nítorí pé àkọ́kọ́ aya al èyí tá a sọ pé kò ti ọ̀tún síwájú òsì níbi apá àti ẹsẹ̀ a sọ yìí pé ma fihi min al-ijmali qad jaa tafsiruhu fil hadith. ntí wọn ṣàlàyé bóòlù ṣe ṣe nínú alukur'an yẹn wọn ṣe nínú hadith tàbí wọn ṣe nínú hadith wọn ṣe nínú hadith. والمقرر في الشريعة أن المجمل يحمل على المبين ntó sì ti dájú nínú òfin ṣẹ̀ríà ni pé ntí wọ́n bá ta ń kókó a gbọ́dọ̀ fún nítumọ̀ ẹ̀fọ́ sí wẹ́wẹ́ tó wà nípa rẹ̀ níbòmí ẹ sì ti mọ̀ yín pé ọlọ́run bá sọ ọsọ súnà kalẹ̀ fún anabi sọlá àṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ alukur'an kalẹ̀ fún alẹ́ ìní òtí ètò alukur'an wọ́n mi ti lọ́bù máa àmọ́ súnà yẹn sẹ́mi pé inú sẹ́tì máa ń ṣe ní kékeré kó ṣe bàyàn alukur'an kó ṣàlàyé alukur'an ẹ sì ti mọ̀ wípé máa jẹ́ à min afaali nabi sallallahu alayhi wa sallam bayanan li amrin wajibin fal bayanu aydan yakunu nítorí bá wá nínú sí anabi sọlá àṣìlẹ tí anabi fi ṣàlàyé ntọ́jú ọ̀ràn yẹn ọ̀nà ọ̀jọ̀ ọ̀ràn yẹn náà la sọ nípa àdìsí alákọ̀ọ́kọ́ wípé àlàyé nípa ntọ́jú ọ̀ràn yẹn òun náà a lè rí olùmọ̀tò sọ pé ọ̀ràn yẹn náà ní káàtó àárí nínú àwọn olùmọ̀tò sọ pé ọ̀ràn yẹn ní káàtó torí pé já àbẹ̀yánná lè amrin wàjibin fa hukmul bayani hukmul mubayyan gbàtó ti jẹ́ pé n ti ń ṣàlàyé ọ̀ràn yẹn ni ajẹ́ ìgbà àlàyé yẹn náà kọ́ káfi ṣiṣẹ́ onájọra yẹn. ǹjẹ́ tó bá yí wa báwọn tá a sì mọ̀ ike àdìsí tó wáyé ọ̀tọ̀ kàtí kọ́ra ẹ̀ iná ní ká ṣe ká ti ọ̀tún síwájú òsì. yàtọ̀ sí ti ìmáàmù Abu Hanifa sọ bóòlù àti wàá fẹ́ sọ ń pa tí wọ́n lọ́wọ́ lọ́dọ̀ àwọn sàbí á sọ pé bẹ́ẹ̀ ni tí n tún wá lọ́dọ̀ àwọn sàbí bá fẹsẹ̀ rìn lẹ̀. gáyẹ̀tù máa yọ kọ́ọ̀lù fi ìdálẹ́kẹ̀ anáhùn mọ̀ọ́kọ́ èyí tó ga jù nù kò tá a lè gbé sí náà ni pé ọ̀rọ̀ sàábé ni a sì ti mà wípé nígbà tí ọ̀rọ̀ sàábé tó wá tọrọ ń ti fẹsẹ̀ rin lẹ̀ tó bá takò ọ̀rọ̀ anábì sallallahu alaihi wa alihi wa sallam ṣé á gba ọ̀rọ̀ sàábé wọlé àní gbà wọlé nítorí pé idha ta'arada al-marfu' wal-mawquf quddima al ní ìgbà tí ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tó bá takò ọ̀rọ̀ sàábí ọ̀rọ̀ ta láti tiwájú ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam. jẹ́ tó bá yọ báwọn ajẹ́ pé hadith yìí la shak ọ̀hàn gbangba lórí pé ọ̀ràn yẹn ni ká ti ọ̀tún síwájú òsì. and tábà wọ yìí lórí rẹ̀ a lè ṣe dájọ́ fún gbogbo ẹni tó bá sàlù àlà tó kọ́ fa pọ́ọ̀sì kó tó fa pọ́ọ̀tù tó kọ́ fa pọ́ọ̀sì kó tó fa pọ́ọ̀tù àlù àlà rẹ̀ ńkọ́ kò pé kì í sàlù àlà tàbá wà dé tì í a lè sọ bẹ́ẹ̀ tàbá ti sọ bẹ́ẹ̀ à ń bẹ lọ́n kọjá kó lọ́dọ́gba jù mímàánà ẹni tó bá sàlù àlà tó kọ́ fa pọ́ọ̀sì kó tó fa pọ́ọ̀tù ọkọ̀ fẹsẹ̀ òsì kó tó fẹsẹ̀ ọ̀tù fàlẹ́ òwò àlọ́ kọ̀lá lọ àlọ́ lèmádá nítorí àdé ti wà very clear lórí pé ọ̀tún ni kọ́kọ́kọ́kọ́ kó tó fọ ẹsẹ̀ sí wa huwa kalamu rasul sallallahu alayhi wa alihi wa sallam tọ́ba wo àlọ́ alátó ń ṣe ibi tó ti lè apply àdé wàá rí i pé ibi tó lọ́tún tó sì lọ́sì náà apá àti ẹsẹ̀ akramakumullah orí wa ń kọ́ ojú wa kọ́ lọ́sẹ̀ orí náà ní ọ̀tún sì lósì bẹ́ẹ̀ ojú ní ọ̀tún sì lósì wà ìlà torí ọba lọ́tún tí ó sì lósì kí ni túmọ̀ pa nàbì sallallahu alaihi wasallam kana yu'jibuhu at-tayammunu fi kulli shay nínú rẹ̀ fi tarajjuli ike apá ọ̀tún náà nàbì sallallahu alaihi wasallam máa ń tẹ̀síwájú gbogbo wa tó fi dórí yíya wọn ó túmọ̀ sí pé orí náà lọ́tún ó sì lósì bẹ́ẹ̀ ni wọ́lọ́ à ojú ńkọ́ ọlọ́tún fèsì wa ọlọ́tún ó sì lọ́sì wàlákin tá a bá sọ bẹ́ẹ̀ pàápàá jùlọ nípa àtọ́jú torí pé ó rí wọn kì í fọ́ tá sọ bẹ́ẹ̀ based on àdéhùn méjèèjì tá a níyì àní kò sì ẹnìkan ibi tí wọ́n kù sínú àwọn ti mà nínú òfin ṣẹ̀ríà wípé nítẹ́nìkan ọba sọ orú ẹ̀ rí ó léwu ó léwu torí ẹ̀ láti láti ní masáìl kan nínú usul al-fiqh ihdathu qawlin jadid kéèyàn dọ̀rọ̀ tuntun lẹ̀ nísìnyí àwọn olùmọ̀ tó síwájú nípa nípa nípa iṣu kan ẹni wọ́n ti kò lórí pé ìdájọ́ rẹ̀ ni gbogbo wọn pátá ni wọn kò lórí ẹ ìwọ wá dé wọn fún ọ níyànjú ọsẹ gbogbo ẹ ní tí wọn sọ náà ni wọn náà sọ sáyè kan láti máa ronú kan pé pé àwọn ah, lè ṣàtìṣe ọ̀dà tó bá dé gbogbo àlùmọ̀ ànábì sọ̀rọ̀ àìsàn bí kí wọ́n tó dé ọ̀hún àríran wọn nìkan lójú àtùpà mo rò pé yé ńlọ wà lábẹ́ rẹ̀ ni bìkọ́ tó bá jẹ́ pé nìkan lọ́ọ́ bá gbogbo àwọn yòókù ni ajẹ́ ikpe kọ̀dìdì tẹ́màcàt ummatu nabiyyi sallallahu alayhi wa sallam fi waqti minal awqati ala dalala ó sì takò dáa nàbí sallallahu alayhi wa sallam sọ ikpe la tajtami'u ummati ala dalala torí kí al ummatu min haythu al jumlati ma'sumatun 'an al khata yẹn ni kí sábà wà in general sáà wà ní particularly. in general ló máa nẹ́bi sallallahu alaihi wasallam wọn àyè tá a ti ṣe general wọn lè panu pọ̀ tá a ti ṣe yẹn ni pé gbogbo mùsùlùmí àgbáńlá yìí wọn lè jọ panu pọ̀ kí wọ́n á ṣe nǹkan tó dá ti ṣe but individually ẹ̀ríkẹ́ èèyàn kọ̀ọ̀kan ẹ̀mọ́ yẹn àti títà ti ṣe lónìí so eléyìí túmọ̀ sí pé tí ẹnu tí wọ́n bá ti wá kù lórí nǹkan kan tẹ́lẹ̀ ìwọ gbọ́dọ̀ dọ́rọ̀ tuntun lẹ̀ ẹnu wọn kò ìyapẹ́nu bẹ láàrin wọn nípa iṣu kan lọ sórí ọ̀rọ̀ oríṣi méjì ẹnìkan lọ́tọ̀ ẹnìkan ní kọ̀tọ̀ sẹ́yìn bá wá dé tí ó kí n mú ọ̀rọ̀ tuntun wá ẹnìkan lọ́tọ̀ mo bá ẹnìkan ní kọ̀tọ̀ mọ̀kúrò haram kọ̀tọ̀. nítorí pé ńgbà tí ìyapọ̀ inú wà ní wọn lórí ọ̀rọ̀ méjì o wọ́n ti ṣe hafsurul khilafi fihima wọ́n ti pa ẹnu pọ̀ lórí pé gbogbo ìyapa tó lè wá orí ọ̀rọ̀ méjì náà ni ọmọ wa what remain ni pé ìwọ tó o bá dé select one of the both ọ̀kan ni kò mú méjèèjì àmọ́ pé àwọn náà hum rijal wa nahnu ah rijal báwo àfi kọ́ jẹ́ pé ìwọ jìdáàl hum rijal wa anta jadal ọkùnrin làwọn àríyànjiyàn lásán nìwọ tó túmọ̀ sí pé tí ẹni wọ́n bá ti tẹ́ bá ti apẹnu lórí nǹkan kan sórí ọ̀rọ̀ méjì ọ̀gbọ̀dọ̀ dọ̀rọ̀ tuntun lẹ̀ wọn àwọn awì nǹkan kan irú eléyìí wọn ò wí ààrẹ ni tó sọ pé fọ ojú ọ̀tún kó tó fojú òsì ìyẹn ọ̀rọ̀ rẹ̀ lọ́ọ́ ẹ̀ẹ́dùn tí èèyàn bá ti lẹ́ni tó sọ orí ní téèyàn fẹ́ sọ èèyàn rọra gbẹnu lọ pé yọ ọmọ ronú rẹ pé ah tó bá kẹ́nìkan sọ ni èmi náà bá sọ fa àmọ́ ìgbà tó ń sọ àìkẹ́ àti sọ nítorí ilé òfin ọlọ́run sọ wà léyìí báyìí ní ká ti ọ̀tún ká ti síwájú oṣù tó gbàtẹ́ẹ̀dì tí wàá sọ yìí pé tẹ́ ẹ bá ti àlùwàlá ò pọ̀ ní kẹ́ kọ́kọ́ máa fọ̀ tá a bá ti sẹlẹ̀tì tó wá náà débi tá a ní ọ̀rọ̀ àyà ni èèyàn wá gbàgbé àti mọ̀tẹ́ntọ́ màmá ẹnìkan wá gbàgbé wọn á kọ́kọ́ fọ apá òsì kó tó fọ apá ọ̀tún wọn á sọ pé yóò tún alọ́ aláǹtì yóò tún alọ́ aláǹtì torí pé àṣẹ tó wà ní kọ̀ yọ ẹni tó gbàgbé lẹ̀ kọ̀ yọ ẹni tó gbàgbé lẹ̀ wàá tún alọ́ aláǹtì. hadith á rí i pé àǹfààní pọ̀ ń bẹ̀ ọlọ́run ọba lọ́dọ̀tún ọlọ́run ọba lọ́dọ̀sì ṣùgbọ́n ọlọ́run ọba wa lára wa gan ó tún fún nǹkan kan lọ́lá lórí nǹkan kan ó fún ọ̀tún lọ́lá lórí òsì níbi apá àti níbi ẹsẹ̀ tó ní tọ́lọ́ wọn ti síwájú yẹn ó need láti kó ọmọ dítèsè wáì kó tó di kó fi ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ́lẹ̀ náà tọ́lọ́ wọn bá ti pàṣẹ tó nínú anabi sallallahu alayhi wa alayhi wa sallam tí wọn ní kó àwọn gbọ́ àwọn sì gbà. torí ẹ̀ ló ti jẹ́ pé ìyẹn ọmọ ẹsẹ̀sìn pẹ̀lú pé ń ṣàkíyèsí bó ní sẹ́sẹ̀ kíkẹ́ sí pé ọmọ ẹsẹ̀sìn pẹ̀lú pé bó bá ti gbà tó bá wù màlẹ́kà kọ́kọ́ tó bá wù kọ́mọ́kọ́ gbogbo ẹ̀ ló wọ́n kọ wọ́n lọ dáràn tó bá ṣe dá onílàdá tó bá tún ṣe dá náà wọ́n lọ gbẹ̀sẹ̀ rẹ̀ tó àdéhùn fi hàn wá pé apọ́ọ̀tún jẹ̀mọ́ apọ́ọ̀tún kọ́mọ̀ sì jẹ́ ẹni tó so é pé yóò máa gbọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n yóò máa takò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ti ti máa ń ṣe tó jẹ́ pé kò tí ì yé máa ti ọwọ́ òsì síwájú gbogbo ìjọba ti ọwọ́ òsì ọwọ́ òsì náà ní gbogbo à débi wípé ọwọ́ òsì ló fi gbé búrẹ́dì lọ ẹnu ọwọ́ òsì yóò fi mú ẹ̀ wọ́n ti pè kọ́ọ̀pù yóò máa fi gbé nǹkan lọ ẹnu kọ́dà ó ti débi kan lọ́dọ̀ àwọn òpònú kan pípé àmì ìgbéyàn lajú ó sì màwé ẹni kọ́ máa fọwọ́ sí mú mi kọ́ máa fọwọ́ sí jẹ kéèkì àbí kọ́ ni pípé yẹ àwọn làjú nìyẹn ìtumọ̀ rẹ̀ nípa àwọn òmùgọ̀nù àwọn dìde nítorí pé alẹ́ ẹni tó rí ìlò pé nù nítorí pé wọ́n tọ́lọ̀ wọn bá gbà kan tó fi nù gbẹ́ ni wọ́n fi ń gbé kéèkì ah, ọmọ hakikatan agọniyẹ orí èèyàn ò pé nítorí ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n lọ́yẹ rẹ̀ òfin gbádùn ó sì dá wa lójú gbogbo ẹni tí máa ń fọwọ́ sí gbé búrẹ́dì sẹ́nu ó dájú pọ́wọ́ ní fi ń tábà sọ náà nítorí pé kò lè pé ọwọ́ òun fún wa ń jẹ kéèkì náà ló ah! so nítorí di eléyìí wọ́jọ́ làjú ti Islam jẹ́ ọ̀làjú ti Islam kò burú kéèyàn sàǹfààní nínú civilization àwọn àmì so ṣùgbọ́n wàá máa gbé wá fẹ́sìn rẹ̀ fẹ́sìn mi fara mọ́ yẹ́s kò sí ní tó burú mẹ́ ẹ̀sìn mi ò fara mọ́ gbogbo fẹ́sìn rẹ̀ sì gbé wá òòrè kún bẹ́ẹ̀ kò sì sí kẹtẹ́ mú wá tó ní rí tó fi dàrọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam kò sí wàhálà tó ń torí di ọwọ́ ọ̀tún wa ọwọ́ ọ̀tún wa ọwọ́ ọ̀tún wa. tó lẹ́yìn eléyìí báyìí afa tún mú wá. حديثي ولا يدو المغيرة بن شعبة وعن المغيرة بن شعبة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم توضأ فمسح بناصيته وعلى العمامة والخفين أخرجه مسلم وني حديثي أولا تدو المغيرة أما شعبة الله أبقى ينسي أن النبي صلى الله عليه وآله وسلم توضأ في النبي وإكاس الله أقوم باتي أمارا لرسي الولا فمسح بناصيته النبي وفي وقع أسسوره irun tí máa ń hù níwájú báyìí irun tó wà níwájú sọ anabi sọlá àtẹlẹ fọwọ́ pa soso rẹ̀ wà á lẹ́lẹ́ ìmẹ́ẹ́mẹ́ ó tún wá fọwọ́ pa láwàní rẹ̀ ìyẹn ni pé irun asoso hàn síta ńgbà tí wọ́n dé láwàní mórí irun bí ìyọ́ta ìgbà tí anabi wàá fẹ́ pa orí sọlọ́lá àdìsílẹ̀ wọn ò dá láwàní pa wọn àti sẹ́mọ lórí asoso wọn pa soso wọn tún pa láwọn ànìmọ̀ wal khuffayn wọ́n sì tún fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ méjèèjì tí ń bẹ lẹ́sẹ̀ àti òsì. alimami muslim rahimahullahu ta'ala àwọn ọmọ ni wọ́n gba àdéhìí jáde nínú wọn radiyallahu rahimahullahu ta'ala. Ah, al-Mughira ibn Shu'ba radiyallahu anhu wọ́n ní wọn máa pè ní baba Abdillah. abu abdillah wọ́n sì tún máa pè ní abu isa abu abdillah tàbí abu isa ọgbà islam ní amal khandaqo amal khandaqo lọ́dún tí wọ́n jagun khandaq lọ́dún tí wọ́n jagun khandaq ẹ̀yin sì mọ yẹn ọdún kẹlẹ́ ònù ọdún kẹló nínú hijira anabi sallallahu alaihi wasallam naam ọdún keje báwo dáa ilẹ̀ ọdún karùnún lẹ́yìn hijira anabi wa muhammed sallallahu alaihi wa alihi wasallam ẹni Mughira ibn Shu'ba ńlọgbẹ islam kọ pẹ gba islam kò burú bíi kó o kú láì gba ìsìlám àbí òye wa nítorí pé ẹni tó pẹ́ kó tó gbà tó kú mùsùlùmí ó kú oríire ó ti wọ abẹ́ ẹni tó ṣoríire gẹ́gẹ́ bọ́lá ń sọ pé yá ayyuhal ladina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. so therefore to be late is better than delay uh, delay lẹni tó kú tí ọgbà islam ẹni tó léèjì ilẹ̀ ẹni tó ṣe pé ọpẹ́ kó tó gba islam ṣùgbọ́n mùsùlùmí ló kù sí torí ẹ̀ ọgbà islam ní ọdún o ní ọdún tí wọ́n jagun Khandaq bó ti ṣe gba islam ń bọ̀ wá Madina muhajira ilallahi wa rasulihi ọgbà ń bọ̀ wá Madina lẹ́ni tó ń sìnkú padà lọ sọ́dọ̀ lọ tó ń sìnkú padà lọ sọ́ lọ bá anabi wa Muhammad sallallahu alaihi wasallam. àkọ́kọ́ ogun tí Mugira jà òun náà lógun al-Hudaybiyah al-Hudaybiyah òun là kọ́kọ́ ogun tí Mugira jà. wọ́n ní Mugira kú ní ọdún fifty ọdún àádọ́ta lẹ́yìn hijira nabi muhammed sallallahu alayhi wa sallam ní kúfà lẹ́yìn tó ti dé gọ́vnà fún kúfà lẹ́yìn tó sọ pé Muawiya fi ṣe gọ́vnà fún kúfà rọ̀bì ọba ọ̀hán. tọ́ ọmọ ṣọ́ọ̀bà ni Mughira yìí hadithi rẹ̀ yìí báyìí àtàwọn hadithi rẹ̀ tó wá nípa ọ̀rọ̀ táǹkà yìí àwọn pàtàkì púpọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ torí rẹ̀ ni wọ́n ti sọ yìí pé kánà yu'jibuhum hadithul Mughira jiddan pé hadithi Mughira ó wu àwọn olùmọ̀ pọ̀ hadithi nítorí ọ̀rọ̀ wà nípa al-mashu fífọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ ọ̀pọ̀lọpọ̀. nínú àwọn ẹni tó tako ìbófinmu káfọwọ́ pàbọ̀sẹ̀ aláwọ̀ wọ́n sọ wípé ohun tí mùgírà gbà wá ayé alukurani ti parí nítorí gbà wá nípa pánàbí sọ̀rọ̀ alaihi wasallam wọ́n fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ wọ́n ní ayé alukurani ti parí lọ́nà wo wọ́n ní tí bọ́lá wọn bá sọ yìí pé wà á rò júlà kú kum إلى kaabe wa arujula kum ilal kaabe kẹsì fọ ẹsẹ̀ yín méjèèjì títí dé kókósẹ̀ eléyìí túmọ̀ sí pé àyè ò sí má fún fífọwọ́ pa ìbọ̀sẹ̀ ara wọ̀ àwọn olùmọ̀sí dáhùn pẹ̀lú àwọn dáhùn tó pọ̀ tálàyé wọn wà nínú wọn ni pé ẹ̀yin ọ̀gbọ́n nípa kìrọ́ àmùtàwá síra mi tó náà jẹ́ àlùkùránì tọ́sọ̀ pé wà á rojúlì kún ilẹ̀ kàbẹ̀ wà á rojúlì kún wọn ni mahmulun ala annahu huna ma'fufun ala al-mamsuh wal ma'fufu ala al wípé wọ́n fi tì sára wọ́n sàrò bírò wúzi kún wà á rojúlì kún ilẹ̀ kàbẹ̀ yẹn ni pé ẹ fọwọ́ pa orí yín kẹ́sì fọwọ́ pa ẹsẹ̀ yín méjèèjì ìyẹn tí ìbọ̀sẹ̀ aláwọ̀ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí àlùmàlùmù kẹlẹmẹkọ yàtọ̀ sáwọn ṣíà wọn ṣíà yẹn àkùdáhùnmọ́ àwọn tí wọ́n àwọn wa mú ìra àwọ̀ àbùjọ́lẹ̀ tó ń tẹ́sí wọn pé àwọn ah, ò kúkú gba kúránì ìbọn tiwọn náà tẹ́lẹ̀ náà wọ́n ní kẹ̀rọ àwọ̀ àbùjọ́lẹ̀ kùn làwọn mú kẹ̀rọ àwọ̀ àbùjọ́lẹ̀ kùn yẹn so àwọn wá sọ pé ẹsẹ̀ kò nídìí kọ́ ọwọ́ kò fẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà kò tó fọwọ́ pa àwọn ìfẹsẹ̀ ṣí àìfẹsẹ̀ tí wọ́n bá sàlùwàlá tí wọ́n sàlùwàlá débi ẹsẹ̀ yọkàn fomi sọ́wọ́ yọkàn yọkàn nù wàhálà sẹ́wọ̀n kí tẹ́lẹ̀ náà wọn ò kúkú kírun fa àbẹ́yẹn ọmọ wọn ò kírun torí wọn sọ pé ìrún kíkí gbogbo eléyìí ọlọ́run nígbà ó dìgbà sí ìmáàmù táwọn ń tí ò dé òun tó dé so nítorí délé àwọn tí wọn ti jáde kúrò nínú dáìra ẹ̀rọ bùtàǹtì so lẹ́yìn lẹ́yìn àwọn alùsùnà sọ pé wọn arjulikum ìyẹn tẹ bá wọ bọ̀sẹ̀ aláwọ̀ ìdáhùn kejì wọn ni àá ṣebí àyà yẹn lọ́tùnú máa ń dà lọ́wọ́ wọ́n ní wàhálà asilamu almughiratu illa ba'da almaida mugira gbọ gba islam àfilẹ́yìn gbà tí suratul maida ti sọ̀kalẹ̀ koran nàbì pé ń fọwọ́ pa ìbọ̀tí aláwọ̀ àfilẹ́yìn gbà dáyà ti sọ̀kalẹ̀ fàbọ́tọ́lá má dàáyé tó ntẹ́ wíwù ọba jẹnu nítorí pé mugira ọgbà islam lẹ́yìn gbà tí ayàtẹ̀ lọ́pàá rẹ̀ ṣé njẹ́ ọ̀pá nínú báwo ni nasikh wal mansukh ti ṣe máa ń ṣẹlẹ̀ al mansukh ó síwájú nasikh ó tẹ̀lé báwo wá ni nasikh ó ti ṣe síwájú tí mansukh ó wà dé lẹ́yìn kì í máa ṣe at-takhsis nítorí pé tó bá yẹ pé al-aam ni eléyà kò burú tó bá wò síwájú tó bá wò ọgbẹ́yìn nasikh wal mansukh lẹ́sọ̀ kọ́lá fọ́ọ̀lù kò sẹ́rìí mẹ́wàá ìdán tẹ́lẹ̀ báyìí wa sẹ́wọ̀n kí mùkírà nínú ọ̀kan nínú àwọn àdìsẹ́ nínú ọ̀sùn ó ní ànábi sọ̀rọ̀ bá àdìsẹ́ lọ sàlùwàlà wọ́n wá sàlùwàlà débi káfọ́sẹ̀ mọ̀ wá lọlẹ̀ mọ̀ fẹ́ bọ́ ìbọ̀sẹ̀ yẹn kú lẹ́sẹ̀ ànábi sọ̀rọ̀ bá àṣẹlẹ̀ sẹ́wọ̀n kó sẹ̀sẹ̀ gba Islam so gbogbo wa sì ń kẹ́kọ̀ọ́ ni lọ́dọ̀ olùkọ́ àgbà ànábi sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ ànábi tahiratayn torí pé ńgbà tí mo wọ méjèèjì mo wọ wọn lórí àlùwàlá tó péye eléyìí ló fi hàn wá pé tá a bá ṣe tá a bá wọ lórí àlùwàlá tó pé àmọ́ fọwọ́ pa ni lódiwọ̀n àsìkò tá a nàbì fún wa ọ̀rọ̀ nípa eléyìí wọn hadithi hadithi Mughira المسح على العمامة المسح على العمامة في فوقة في فوقة لوان حديث يتوقع سيكي النبي صلى الله عليه وسلم قال لوان wọ́n لوان، láwàní wọ́n máa gbé láwàní nígbà mi wọ́n tí wọn bá wá wí láwàní bò wá ní tí wọn bá wí láwàní bò náà ló náà máa rìn. Al-Imam Ibn Al-Qayyim rahimahullah wọn ní oríṣi ọ̀nà mẹ́rin ni wọ́n gbà rí orí ànábì sallallahu alaihi wa alihi wa inú pẹ́ pé ànábì débi làwọn tó wé láwàní lé lórí ọ̀kan nù. àbí kó sì jẹ́ pé ànábì sallallahu alaihi wa sallam làwọn òwe láwàní lé lórí èjì àbí kó sì jẹ́ pé ànábì sallallahu alaihi wa sallam wọ́n wé láwàní wọn ò débi làtí sálẹ̀ ẹ̀kẹta nù ẹlẹ́ẹ̀kẹrin wọn ò dé fìlà wọn òṣùwé láwà ní ó dorí sí mélòó dorí sí mélòó inú àwọn ọmọ tí èdè fìlà pa. alákòlá hàn so oríṣi ọ̀nà mẹ́rin ìnìmọ́ Ibn Qayyim rahimahullahu ta'ala ó sọ pé wọ́n rí orí ànábì sallallahu alaihi wa sallam. wọ́n ní anabi sallallahu alaihi wasallam wọn fọwọ́ pa irun asoso wọn pẹ̀lú láwàní wàláàkín láwàní tà anabi sallallahu alaihi wasallam láwàní yẹn máa mú orí o ìgbọ́n láwàní tó fi ọwọ́ pa yóò mú orí rẹ̀ kò ní wà kò ní dé láwàní tó ti kú lè máa yọ fúnra rẹ̀ ọlù gẹ́gẹ́ bí láwàní tó fi ń soge tó yẹ pé ẹ̀mẹ̀wá abẹ́rẹ́ bẹ́ẹ̀ hàn gẹ́bí láàrin àwọn Sudan tó ti pé ẹ̀mẹ̀wá ló lè tú èèyàn kàn máa mọ̀ sí láàrin ìgbà tí èèyàn gẹ́gẹ́lẹ̀ tó níbi tó bá ti fi tó kì bọ́nu àrẹ yóò tú tó bá tó tú kìí ṣe irú láàrin wọn sọ láàrin tó kí tó bá ti dé báyìí ó dé o mo rò pé ó yé wa torí ẹ̀ ni àwọn olùmọ̀ á ti ṣàlàyé pé láàrin yẹn yóò jẹ́ láwọn àníkà tó ṣe kí tó bá mú orí ó mórí wá ṣe irú fìlà kan dáhùn kan tí kì í ṣe mùsùlùmí tó jẹ́ kèfèrí ní India táwọn máa ń di àwọn sikh àwọn sikh àwọn kan àtàwọn pè ní sikh ẹ̀rí tí wọ́n ń dé fìlà kan yọjọ kò ní jọ láàánú kò ní jọ fìlà kíkan bíi fìlà gbépo kan báyìí tó wọ́n dé sẹ́mi pé gbogbo àwọn kan èyí wọ́n pàtàkì ká mọ̀ wọ́n tẹ́lá ní pọ́blẹ́mù kan bíi àwọn èèyàn gbẹ́sìn yìí dáadáa gbogbo tí wọ́n bá rí nu tẹlifíṣàn àbí àwọn newspaper nǹkan kan àwọn kan rẹ tó wá bá wọn nàìjíríà wọn kọ sí kọpì rẹ àbí òye wa àwọn sikh yẹn kò síbi tí wọn wọ láyé àwọn dé fìlà ń ni torí wọn mọ fẹ́ àwọn pé ẹ̀sìn àwọn ni so sẹsẹ ti pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ lè rò pé ni tọba ti dérú akramakumullah ẹ̀wù tẹ̀ ń fìlà tẹ̀ ń dín bàtà tẹ̀ ń wọ̀ tó bá ti jẹ́ ẹ̀wù táwọn kan àmì nípa ẹ̀fẹ́ràn ẹ̀bí òye wa ẹni tí wọ́n ti fi làwọn alùpìdí àtọ́ pé láìlà tí wọ́n mọ̀ tó bá ti ọtọ́ ní láìlà ìlọ́wọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀bẹ̀ pọ̀ mi ọkọ̀ so bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé irú ẹ̀wù rẹ bí wọ́n ṣe ń bá ṣe bọ́ dá irú tàwọn alùpìdí àtọ́ ní láìlà ìlọ́wọ́ so tí wọ́n náà bá ní láìlà ìlọ́wọ́ bẹ́ẹ̀ túmọ̀ sí pé ìyẹn gbọ́dọ̀ sọ́ra ìyẹn gbọ́dọ̀ sọ́ra so láwọn àmì tí wọ́n sọ bíbá yóò mú orí so ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wa sallam wọ́n tún sàlàyé pípé nubá anabi sallallahu alaihi wa sallam ṣe ń wé láwà ni wọn wọ́n máa ń wé láwà ni wọ́n máa ń wé láwà ni tí wọ́n ní sàn kankan lẹ́nu rẹ̀ sẹ́yìn nínú apá rẹ̀ wọ́n sì máa ń wé láwà ni tí wọ́n sàn kankan sílẹ̀ nínú apá rẹ̀ sẹ́yìn báyìí. tó ẹ̀yìn tó ń sọ nǹkan lẹ̀ sí yẹn. alimami ibn Taymiyyah ní anabi sallallahu alayhi wa sallam ọ̀làlàrí ọba lójú wọn kò rí ọba lójú fò ṣùgbọ́n lálàárọ̀ ọlọ́run lójú wọn ọba wa anabi sallallahu alayhi wa sallam láwọn abéèrè anabi ní ìmọ̀ dáhùn ọ̀pọ̀lọpọ̀ wọn ọba. dàlùjẹlẹ́lì wẹ́l ìkram wọ́n wá fi ọwọ́ ọ̀la alákùnrin àlẹ́ òfin ní anabi sọlá àṣẹlẹ̀ àti dẹ́yìn bẹ́ẹ̀ anabi sọlá gbogbo jọlọ ń bí mi ẹni mo sì màlẹ́ kànáà sòpé láti jọ náà sanabi sọlá àṣẹlẹ̀ àbá wí láwọn àní sọ apá láwọn ànílẹ̀ kò bó dédé ibi tọ́lọ̀ ń àti ìgbà yẹn lànà bisọ lọ́wọ́ àti nàmà fi kíní yẹn lẹ́tí ó bọ̀ yìí wọn báyìí tẹ́lẹ̀ yẹn jẹ́ bí òṣìṣẹ́ jẹ́ mbẹ́ o. tọ́ ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ àwọn kan wà tó fi láwọn ní tún wọn ọwọ́ méjì ni wọ́n á ní báyìí ọwọ́ méjì ni ó ní sẹ́yìn tó yẹ tẹ́ máa wé tẹ́ máa wé ọwọ́ méjì rẹ̀ ó wà sẹ́yìn báyìí eléyẹn ti hàn pàmì àwọn kan lélẹ́yìn tó yẹ kí wọ́n máa máa wéwẹ́ sóyè. So, yeah tó yé àwọn lẹ́bí bùbìlì ìṣàrọ̀ ti ẹ̀fọ́ àmù so sẹ́mi tó mọ̀ ọ̀rọ̀ mi pípé pẹ̀lú àpèjúwe lọ́lọ́dún ńlá ká ẹ̀sẹ̀ máa gbàgbọ́ yìí kò ní ìdíkùn ọ̀sẹ̀ sójú abẹ́ ń kó fún ọ. tọ́ ǹjẹ́ tó bá yé bẹ́yẹn anábìyẹ sọlọ́lá àdìsúlẹ̀ wọ́n fọwọ́ pa ìwọ̀n asoso wọn pẹ̀lú láwọn ìwọ̀n. lọ́dọ̀ àwọn olùmọ̀ wa bíi Imam Malik bíi imaamu ahmed wọ́n ní eléyìí tọ́ka sí wípé tá a ti wí tẹ́lẹ̀ wípé wọ́n sàhó bírò ó sì kún ike báwo níbi sílẹ̀tún lítàkì a sì tún sọ pé bírò ó sì kún ó túmọ̀ sí alimamsóhì bẹ́ẹ̀ wípé ẹ sì fomi pa orí yín ìyẹn ní pé gbogbo orí yín tó àdéhìí yẹn tún ṣe tàkìdì rẹ nítorí tó bá tó ike ká fomi pa bì kan yàtọ̀ sí bì kan ànábi sọ́wọ́ àṣẹ́nà ọba kan fọwọ́ pa asoso wọn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn ṣàfihàn àṣẹ sọ ànábi òṣìṣẹ́ bẹ́ẹ̀ sẹ́wọ̀n kí ṣàfihàn àṣẹ àwọn ọ̀rọ̀ sọ wípé tó bá ti mú omi tó fẹ́ fi parí tó bá ti fomi sọ́wọ́ bá àtọ̀ kọsí báyìí wàá kà sí bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta bí gbà tó ń sáìn wẹ̀ sẹ́wọ̀n kí tó bá kó tó ni ànábi sọ́wọ́ àṣẹ́nà wàá kà sí báyìí so ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ níṣẹ́ lànàbì wọ́n pa orí wọn bẹ̀rẹ̀ látòrí asoso títí wọ́n fi kárí láwà ni wọn. tẹ̀lé yìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ pa bìkan dábì kan sí yàtọ̀ sí tí wà Abu Hanifa náà sọ wà Abu Hanifa rahimahullah àwọn sọ pé tá a bá ti fọwọ́ pa ìdàkan nínú mẹ́rin orí ó ti tó kí ló dé tó ti tó ni náfíà nìkan lànà bí fọwọ́ pa ń bì àwa tí á ní kí fi kùn sóyè àwọn paláwa ni wọ́n láti bá ọ̀rọ̀ lè mẹ́sẹ̀ hí alẹ́ lè rìn máa ma wípé fífọwọ́ ni onítùmọ̀ irun ni ká pa àbí onítùmọ̀ onítùmọ̀ torí di eléyìí kò sẹ́ẹ̀rì náà Hanifa eléyìí túmọ̀ sí pé ẹ̀rí fún Imam Malik Ahmed pa gbogbo orí wa torí àwọn ará nàìjíríà sọlá fọkọ ọfọwọ́ parí tún rí pa èyí tó yọ síta nínú orí pẹ̀lú ṣùgbọ́n wọn ò rí níbi tó ti fọ́ paláwọ̀ nìkan bẹ́ẹ̀ ni imáàmù Ibn Qayyim sọ kò síbi tí wọ́n ti rán Nabi sallallahu alaihi wasallam fọ́ paláwọ̀ nìkan wa alayhi tó o bá sàlù àlá tó o fọwọ́ pa láwàní nìkan láì fọwọ́ pa nǹkan kan nínú ọrùn rẹ á sọ pé o ti sàlù àlá. torí pé tànàbí sẹ́ni kí wọ́n fọwọ́ pa irun ìtọ́ hàn tà pẹ̀lú láwàní wọn. tó ìjẹ́ tó bá dé báyìí eléyìí fi hàn wá pé ọ̀tọ̀ ká fọwọ́ pa àwọn wájú wa pẹ̀lú láwàní wa tọ láwàní ni wọ́n ń sọ̀rọ̀ ń bẹ ike wọ́n fọwọ́ pa tí obìnrin náà wà lè fọwọ́ pa sí káàfù rẹ̀ kó fọwọ́ pa jàlábàbù rẹ̀ yàtọ̀ sí gèlè rẹ̀ nítorí pé gèlè tó máa sọ pé gèlè léde Yorùbá ọmọ sábà túmọ̀ sí ètí máa ta pampa so ẹ ti ma bí tí ẹ máa pé lóyún ló wọn fọwọ́ pa kọ́ọ̀ka so torí di eléyìí báyìí àmì tó wá wí skáàbù ẹ tó wé ìwé rẹ̀ tó wá fọwọ́ pa ṣé òun náà mú àbí òun tó mú àbí òun ẹnìkan ní òun lé tóbi máa wé láwa nìkan torí tí káàpù làwọn máa ń tó ẹyẹ kó lè mú bẹ́ẹ̀ ni mama ahmed sọ wọn lóhun alimẹsùn alẹ xìmàr pétóbìnrin bá fọwọ́ pa ìbòrí rẹ̀ ó mu nítorí pé ìbòrí lobìnrin máa ń lò ọkùnrin ní máa ń lò láwàní ẹ̀tọ́ ọkùnrin sì ní láti fọwọ́ pa irú ètò máa lò ẹ̀kọ́bìnrin náà ní láti fọwọ́ pa irú ètò náà máa lò ṣùgbọ́n o tó bá dé pé ìborí tiẹ̀ náà bá fi irun wájú lẹ̀ tí ó papọ̀. tán kíkà máa fọwọ́ pa láwàní àbí bòrí ní gbogbo ìgbà lọ́dà lẹ́sẹ̀ tẹ́ máa fọwọ́ pa orí ọmọ ọ̀run pọ̀ nítorí pé tí mi máa ń kan níta ẹ̀ ń fi borí ní gbogbo ìgbà tó yọ̀ máa yọ̀ tó jẹ́ pé ó lè wà unbearable fún gbogbo ẹni tí ó bá súnmọ́ ńgbọ̀ yá sọ nítorí afọsọ ń jẹ́ afọsọ èwo ni ká máa dá sórí gbogbo wa torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ rí i pé àdìsí kan mú wa gbogbo àdìsí yòókù èmi wọ́n ti sọ pé ànábi fọwọ́ pa lára mi lójúmọ́ torí wọ́n ti láti fi hàn pọ́tọ́ tí wọ́n náà bá bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ kí pé ayé akọ́ta nínú àwọn olùmọ̀sọ pé rárá o obìnrin ọ̀gbọ́dọ̀ fọwọ́ pa obìnrin ọ̀gbọ́dọ̀ fọwọ́ pa kíni ọ̀gbọ́dọ̀ fọwọ́ pa ìmáàrú rẹ̀ ìborí rẹ̀ nítorí láwà ni wọ́n fọwọ́ pa ìborí ètìtì láwà ni. so ṣùgbọ́n kò dájú pé ẹ̀rí ọwà wọn bẹ́ẹ̀ nítorí pé táwọn ń lò ń bẹ̀ mọ́ fòhóhùn wọ́n mọ́ fòhóhùn lákọ̀bù tẹ̀lé mọ̀fọ́mù mùkálàfà tó fúnra rẹ̀ bọ̀ọ́yì mọ̀fọ́mù lọ́kọ̀bù àbọ̀áfù àdìlẹ́tì tó ń torí délé ọkùnrin nínú ọkọ̀ ọkọ̀ àbórí ẹ̀ tẹ́ bó ṣe tọ́ kíkọ́kùnrin ọ̀sẹ̀ kìíní kọ́ fọwọ́ pa láwàní wàhálà ẹ̀kí. tí ìgbà tó tọ́ sí wa pé ká fọwọ́ pa láwàní ni kí tó bá gbà ti sàlùwàlá tẹ́lẹ̀ ká tó wé àbí bá ti ẹ̀ sàlùwàlá kó tó di pa àwé bá a sàlù alákòótó di pàwé yàtọ̀ sí kòfẹ́yì tó nínú àwọn ìyàtọ̀ tó wà láàrin kòfẹ́yì àti láwàní o ọba àmọ́ sàlù alátẹ́lẹ̀ tó fi wé láwàní rẹ̀ tó wàá fọwọ́ pa tó bá wọ̀ láti fọwọ́ pa wàá fọwọ́ pa ìbòrí rẹ̀ tó bá wọ̀ láti fọwọ́ pa lẹ́yìn tó fọwọ́ pa tán ọ fọwọ́ pa asoso pẹ̀lú láwàní rẹ̀ ọwọ́ adébi tó ti fẹ́ kírun láwọn àníbá tú o tú bọ́ọ̀lẹ̀ torí bí tí ó ti lọ ọmọ pórí rẹ̀ ga ju ibi tó nǹkan yẹn pa bọ́ọ̀lẹ̀ mhm. sálù àlá rẹ̀ ti ṣe àbí òṣè kò sí tó sálù àlá rẹ̀ kó tún wí kó máa kírun rẹ̀ lọ tó bá sì wù kó máa wí máa kó máa kírun rẹ̀ lọ tó yé wa tó yé àbí òye àti tó bá fún wọn pa orí rẹ̀ tó wá parí lẹ́yìn rẹ̀ kó tó kírun láì pé kó tún fọwọ́ kan pò orí mọ́ láwà ní kúmọ́ mi bá bí ọ́wùlà tó yé wa tó ń torí délé eléyìí ìní ti fífọwọ́ pa láwà ní. wal khuffayn àlàyé ń bọ̀ nípa rẹ̀ ń bọ̀ wáyà. eléyìí jẹ́ àdéhìí mi ti al-Hafiz ibn Hajar tó tún mú wa fún wa a rí pé àǹfààní pọ̀ nínú àdéhìí yìí náà nípa pé ẹni tó bá ń láwà ní pẹ̀lú ẹ̀mí pé òun ṣe bẹ́ẹ̀ láti fi kọ́sí anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ní tó wí láwọn àná so ọlọ́run ọba wa yóò fún ni ládàá wíwé tó wí. so ṣùgbọ́n o kọ́ wa sọ́ra fún mi máa wò pé ẹni tí ò bá wí láwọn àná ìsìláàmù rẹ̀ ò tí ì jiná mo rò pé yé nítorí pé ńgbà mi gbòlù tí máa ń ṣẹlẹ̀ látàrí àìmọ̀ kan ó pọ̀ jù gẹ́gẹ́ bí ẹni tí yóò mọ̀ wò pé ìrún tá a kí pẹ̀lú láwàní lórí ọlá ti ń bẹ fún un. wọ́n sírò rẹ̀ lórí tìrìsì ní gbogbo àwọn àdéhùn báyìí ọ̀nà òwúwa àdéhùn tó jẹ́ tó ń lẹ àdéhùn tó jẹ́ rọ́ eléyìí wọn làwọn kan rí kà àbẹ́rẹ́ rí wọn wá fi láwọn àmì kọ́nu mọ́tíláṣí lọ níbi tẹ́ ẹ bá ti dé àbá ah, ah, ah, lọ mú kẹ́ ọ̀bẹ bá ọ̀kan tí máa fi tẹ̀sí bá ọkọ mọ́sálásí lọ pé ẹ kí wọn ẹ mú kàn. bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń fún lẹ́wà ní kíkálukú ọ̀wá awi ń wọ́n ya wọ́n yọ da òbúrú ẹni tó bá dúró ló ń sáko alákòókò ọ̀wá awi lẹ́wà ní ọ̀bọ̀ sẹ́yìn ọ̀bọ̀ sẹ́yìn. sọ subhanallah tó gbogbo ẹ ẹ̀rí pé tí màmá ti ń dín gbogbo orú àwọn àìmọ̀kan yóò máa dínkù ṣùgbọ́n kò ní dínkù àfikọ́jẹ́ pẹ́ẹ́lú tọ́mọ̀ ọ̀dà kẹ́ẹ̀ ẹni tó mọ̀ ní ọmọ ṣàlàyé lọ́nà bàbá bàbá tí wọ́n ń ṣe gbogbo eléyìí ọwọ́ wọn wè làwọn mọ̀ wọn wè wọn ò mọ̀ pé bóyá ọ̀nà lè jẹ́ òǹbejì kọ́ ọ máa lọ kó tún wọn bọ̀ wọn wè pé wọn náà gbọ́ lẹ́nu àwọn afọ àwọn pé àfikáfiláwà ní kírun wọn gbọ́ abọ̀mọ̀ sọ yẹn lẹ́mọ̀ á ṣàlàyé pé tó wọn àwọn ní ká ṣe bẹ́ẹ̀ kí lè rí rẹ̀ kí lè rí rẹ̀ àbí ah, àwọn bàbá ṣe ní àti bàbá wò sànàbí ni kí àwọn ni àfáwò ìyàwó kíláàsì ti tán rí sọsẹ mọ kí kíláàsì ti tán rí ẹfẹ máa dá wàhálà lẹ́nu sọsẹ làwọn náà ti máa wọ àbí kìíní ọ̀fẹ́sẹ̀ ẹni lẹ́nu so nítorí pé kẹ ẹ lọ ọmọ pé àbí kẹ ẹ fi kírun fún bùkátẹ gbogbo ẹni tó wàá parú rẹ báyìí so bákan náà ìwọ náà tó wá rí tẹ́sí ẹ̀wé láàánú tó à ń fojú kéré rẹ̀ tó à ń fojú kí lọ jámá kí lọ àá kí lọ jámá báwò àti Muhammad sallallahu alaihi wa sallam tó bá sì ṣe tó bá wí láàánú sórí pẹ̀lú ẹ̀mí kó o kọ́ sí ànábì sallallahu alaihi wa sallam ọ̀gbàládé gẹ́gẹ́ bí ẹni tó bá dé fìlà náà ni pẹ̀lú ẹ̀mí kó o kọ́ sí ànábì sallallahu alaihi wa sallam ńgbà dé fìlà ọ̀gbàládé ẹni tó sì sí rí lẹ̀ tó lẹ́yìn lẹ́yìn ẹ̀. a rí anabi محمد muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n fọwọ́ pa àsoso wọn ilé tó túmọ̀ sí wípé bàtà ń wí láwọn àníkàn ó ṣe é ṣe kọjá pé irun kan hàn tí ẹ̀nà nìkan bá dé fìlà ẹ̀rì kí sẹ́yìn bá dé fìlà náà ó ṣe é ṣe kí irun kan hàn so ó ṣe é ṣe kọjá pé yẹn dé fìlà lọ́nà tó ṣe pé irun kan hàn níwájú so gbogbo eléyẹn sùn tó burú ń bẹ̀rù so eléyìí ti túmọ̀ sí báwọn sábẹ́ ti jẹ́ pé wọ́n á máa ṣojú kòkòrò láti wá ìmọ̀ wọ́n ń sọ gbogbo ṣe sí anabi sọlá àdìsọ́lá tòtòrí tí wọn ò bá dàbẹ̀ tó bá débi tiwa ni ntí mo bí ọba kan rí ni pé ọkọ̀ ọ̀pá ọkọ̀ ọ̀pá láwa ní sá àbúrò máa wò ó pé òun kan tó ń ṣe kínní tí wọn bá wò ó ṣe pé ìwà láyé ṣe pé ah, mo rà nàbí tọkọ̀ ọ̀pá láwa ní so àmọ́ wọn ni wọ́n sọ in details fẹ́ ṣe rí láì jẹ́ kí wọ́n jàǹbá lòún mọ́ nítorí káwọn ọmọ wọn pé ìbàsìkò jẹ́ ní kí n tẹ́lẹ̀ sọ pé ìyá ọwọ́ parun kan kó tó wá pa láwàní ìfẹ́ lọ pé ló jẹ́ àmà ní ti pé kìí ti láwàní nìkan wọn fọwọ́ pa ṣùgbọ́n náà lọ́ọ́ ẹ̀ka àánú orí ọ̀rọ̀ tó bá gbọ́ bó ti gbọ́ nìkan ọmọ pọ̀ gbọ́ má fi kún má dínkù ń bẹ́ẹ̀ torí tó bá ti fi kún o lè dá wàhálà rẹ̀ tó bá ti dínkù bẹ́ẹ̀ o lè dà lóru gbogbo nǹkan pátá láyé kí èèyàn jẹ́ nǹkan tó dé pé tó bá sọ nǹkan tó bá wà yìí wọ́n rí pé eléyìí ń bẹnu àmàna lẹ́yìn rẹ̀ ìní alḥafiz ibn hajar rahimahullah ni wọ́n tún mú adé jábir ibn abdillah radiyallahu ta'ala anhuma ni wọ́n mú wa fi sifati hajj nabi صلى الله wa وسلم قال صلى الله wa وآله ibi ابدأوا بما بدأ الله به ابدأوا بما بدأ الله به أخرجه النسائي هكذا بلفظ الأمر وهو عند مسلم بلفظ الخبر حديث ولد جابر أم عبد الله ولم يكن سمعة ببارك مسلمين ببارك نعم أو أو wá nínú àdéhùn tí jábìrì gbà wá nípa àlàyé hajj sallallahu alayhi wa sallam hadithu jábìrì yìí nípa hajj ó ń bẹnu hadithi tó kún jù nípa àlàyé bó lànà bí ṣe ṣe hajj inú rẹ̀ náà ló ti wá wípé khudu anni manasikakum ẹgbẹ́ àlàyé bẹ́ẹ̀ ti ṣe ṣe hajj yín lọ́dọ̀ mi wa fi riwayati li ta'khudhu manasikakum ẹ̀yà àmú bẹ́ẹ̀ ti ṣe hajj yín látara ń tẹ̀lé pé mo ṣe. tó hadithi jábìrì ó gùn gan nínú Sahih Muslim. lórí náà ni gbogbo àwọn àwọn nípa hajj iná àlàyé wọn ó ń gbogbo àwọn yòókù ọmọ sọpọ́tì wọn máa mú sọpọ́tì nǹkan mìíràn. tọ́ wọn ló wá nínú hadith yìí igba nàbí wa sallallahu alayhi wa sallam sọ pé eléyìí jẹ́ àṣẹ látọ̀dọ̀ àtàbí wọ́n wà rí wàá mú ìwáyà nàìjíríà ìwá mú ìwáyà mùsùlùmí wa nítorí pé nilo nílò ń bi òní pé àṣẹ tó wá ń ní lórí hajj gbogbo nǹkan ọba bá pa á láti ọba wa kọ́kọ́ dárúkọ àkọ́kọ́ máa ṣe kó tó ọba kejì bó àdéhìí náà fún wa lórí Abu Hanifa tó ní ọba bẹ̀rẹ̀ àlọ́ aláàrẹ láti bí kíbi kò burú. tó ebúdá olè máa bá da ọmọ òbẹ́ ọjọ́ èsì ọ̀rọ̀ lórí ní Abu Hanifa sọ nítorí pé àdéhùn wáyé níbi as-sa'yu bayna as-safa wal-marwa ìmọ̀tánà bíi sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti ọ̀sẹ̀ sọ̀rọ̀ àfọ̀n wọn á jáde láti báàbò sọ̀fà wọn lọ sí sọ̀fà ìmọ̀tánà débi sọ̀fà so níbẹ̀ yẹn wọ́n ní nabẹ́dẹ́wò bí máa bẹ́dẹ́ Allahu bẹ́ eléyìí ni ìwà àti wà nù sọ́yìn mu nabẹ́dẹ́wò bí máa bẹ́dẹ́ Allahu bẹ́ á bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ nínú ìwáyà Nasa'i wọ́n ní dáná bí sọ ni pé ibda'u bí máa bẹ́dẹ́ tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ kẹ́ẹ̀ fi bẹ̀rẹ̀ tí wọ́n ti ti kápẹ́ mi jẹ́ mẹ́ta nígbà níbi wa tó bá fẹ́ pààyàn láti ẹ̀mí sọ lẹ́ẹ̀mẹ́ta ó ti ṣe kọjá pé wọ́n sọ ńgbà kan bí lọ́ọ̀fì kọ̀bọ̀ á bẹ̀rẹ̀ pẹ̀lú ntọ́nà fi bẹ̀rẹ̀ ìgbà kan wọ́n ti sọ pẹ̀lú gbólò àṣẹ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú ntọ́nà fi bẹ̀rẹ̀ tọ́ kí lọ́lọ́ fi bẹ̀rẹ̀ iná sọ́fẹ́ wal marwata min sha'a'illah ومن تطوع خيرا فإن الله شاكر عليم ما ترى بسرعة إن الصفا والمروة ewu wọn kọ́kọ́ dárúkọ ọsọ torí rẹ̀ sọfá láti bẹ̀rẹ̀ àwọn àparí rẹ̀ sí marwa tó ibda'u bima bada Allahu bih ẹrí pẹ́ńbí lórí wujubu tartibil wudu lórí pé ọ̀ràn yẹn ní ká tó àlùwàlà. tonto yẹ kí afọwọsẹmbi ni pé kí wọn mú àdìsí yìí wá lẹ́yìn àdìsí Abu Hurairah sọmọ pé àdìsí Abu Hurairah ni pé idha tawabba'tum fabda'u bimayaminikum tẹ́ẹ̀bà sálù aláwọ̀ apọ̀tù ni ẹ máa fi bẹ̀rẹ̀ ó yẹ náà wá tẹ̀lé pé sálù aláwà ata àtàsoso tó láìkín ọmọ èèyàn ẹ mọ̀ pé mọ́kàndínláà kò sí bẹ́ẹ̀ ti lè pé kò túmọ̀ sí pé àmọ́ kankan lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́dà tó ọkàn nínú ọmọ ìjọ wọn so ẹnìkan ó ṣàṣìṣe ẹnìkan rí kò túmọ̀ sí pọ̀ dáa jùlọ ọkàn túmọ̀ sí pé agbọ̀nbi ti fìjọ́ mi rẹ̀ hàn kí wọ́n kọ́ tí wọ́n bá ní káwọn náà tuntun yẹ̀ wò wọ́n tuntun tíra yìí ṣe jù báyìí lọ ṣùgbọ́n kò sáyè ẹwà dúró tíra tán filẹ̀ fún aláyè èwo làwọn ti kọ́ Allah musta'an àbí káka máa rojọ́ kò sí nǹkan kan tá a rí ṣe so ṣùgbọ́n ẹwà dúró tíra táwọn filẹ̀ fún wa ọ̀fẹ́ má sí tọ́píkì kan tí wọ́n kọ́ tíra ń tó ọjà ìwọ̀sẹ̀ jẹ́ mẹ́rin. tọ́ ìbẹ̀dẹ́ obi máa bẹ́dẹ́ ọgbọ́n àbúbẹ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú sọlọ ń fi bẹ̀rẹ̀ tẹ́ bá gbé sórí àlùwàlá ńkọ́ yá ayyuhal ladhina amanu idha qumtum ila salati faghsilu wujuhakum. sẹ́wọ̀n kó jùlọ lọ́wọ́ akókò sọ wa aydiyakum ila al-marafiqi follow by ọwọ́ ẹnìkan gbọ́dọ̀ wà kókò fọwọ́ kó tó fọ ojú wamsahu bi ru'usikum kẹ́sì fọwọ́ pa orí yín wa arjulakum ila al-ka'bayn ẹsẹ̀ lọ́lọ́ bima bada allahu bẹ sani kama sọ pé wa hada fil hajj ọ̀rọ̀ hajj lele bóòlù ẹsẹ lè gbé wá bí alùwàlà a sọ ìpè nọfún yufhamu biduni ma'rifati sababihi fatakunu al-ibratu fihi bi'umumi al-lafzi la bi khususi as-sabab torí pé agbọ́rọ̀ yẹn yé láì má sábàbí tó mu wa torí rẹ̀ ó kárí gbogbo nǹkan gbígbólóyò ti kárí gbogbo nǹkan náà ni ó kárí ẹni tó bá dá dúró lórí hajj nìkan ó ní ọmọ òfin nítorí pé nínú òfin tọ̀rọ̀ kan bá wá tá a gbọ́ yìí láì má sábàbí rẹ̀ á jẹ́ ikú ọ̀rọ̀ yẹn kárí gbogbo nǹkan tá a bá fẹ́ lò fún torí délé tó bá sálù àlá bọ́lá ti ti bẹ̀rẹ̀ ló fi bẹ̀rẹ̀ eléyìí náà tún kàn pa pípé àníṣe tó o bá sálù àlá tó o bá tò àlùwàlá rẹ̀ ọ̀dà tó o bá sálù àlá tó o bá tò àlùwàlá rẹ̀ kọ́ ọ̀dà kí ló dé Ibn Hajar sọ pé ibda'u bima bada Allahu bih kọ́ wa sọ pé rawahu Muslim ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ kọ́ wa sọ pé Muslim ló gbà wá ìgbà tẹ̀sí mọ̀ pé tọ́wọ́ anu Muslim pé a ó bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ tí wọ́n jọra wọn jọra wọn àmàna gbọ́dọ̀ wà nù gbogbo ní tẹ̀yẹ̀ máa ń tẹ̀ àmàna ilmiya pèsè wà nù tíra kálukú lọ́sọ̀ọ́ ẹnìkan á ní sọ pé

ọ̀rọ̀ jọra àwọn ọ̀rọ̀ kan náà ní kálukú jọ gbà wá kò túmọ̀ sí kéwàá tó ti wà nù Bukhari tó wà nù Muslim eléyìí náà sọ àhínú nínú Tirmidhi ọkọ nínú ọkọ àhínú nínú Nasa'i la wà á sì wádìí sánàdù ọ̀kọ̀ọ̀kan tí ta lọ́wọ́ táwọn olódodo ni ṣùgbọ́n torí ẹ̀yàn ní sọ pé ìgbàsáde ti kan bá ti wá bí àwọn ẹlòmíì tó mọ̀ kọtíra tó a sọ pé wa hadha hadithun sahih lẹ́ ẹ̀nà ọ̀ṣunláhù kàní sọ́ọ̀bì ọ̀ṣunláhù fi gangan lọ́kọ̀ọ́kọ́ ti tiẹ̀ ó lè jẹ́ sọ̀hí kí rẹ̀ ó sì jẹ́ sọ̀hí. àbí òye wa tó because tí gbólóhùn tí wọn muslim kọ́ ni wọ́n fẹ́ lò lọ́fà ló fi lọ wo títírà mi tò títírà mi yẹn wà wọ́n fi yé wa ẹ̀kọ́ náà fẹsẹ̀ rìn lẹ̀. pèlè ìjẹ hadith Jabir ibn Abdillah radiyallahu anhu Jabir ibn Abdillah onani ibn Amr ibn Haram radiyallahu anhu as-Sulami àwọn sábẹ́ tó gbajúgbajà pípọ̀. nínú àwọn sàbẹ̀ àgbà tó gbajúmọ̀ alimami Bukhari wọn ni wọn bẹ nínú tó kópa nínú ogun Badr ó sì ń bẹ nínú àwọn tí wọn lọ pọnmi wá àwọn ogun Badr náà ó sì ja ogun méjìdínlógún lẹ́yìn anabi wa sallallahu alayhi wa wa sallam ó sì ń bẹ nínú àwọn tó gba àdéhùn tó pọ̀ wá látọ̀dọ̀ wa sallallahu alayhi wa alihi wa sallam wọn lójú jábìr radiyallahu anhu fọ́ ní ìgbẹ̀yìn ayé rẹ̀ ó sì kú ní ọdún kẹrin àbọ̀dún keje àbí ní ọdún ọdún kẹrin àbọ̀dún keje. ní ọdún ọgọ́rùn-ún ó dín mẹ́ta àbí ọgọ́rùn-ún dín mẹ́fà lẹ́yìn hijira nabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam nílùú medina ní ìgbà tí ọdún rẹ̀ jẹ́ ninety four years òun lẹni tó kú gbẹ̀yìn nínú àwọn sàbẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam nílùú medina òun lànà bisalòlá sallam bá sáwàdà pé ti fẹ́yàwó tó ló ń fẹ́yàwó tọmọge àbábílẹ̀kọ ọ̀làbílẹ̀kọ kí ló dé tó ọ̀fọ́mọge tọmọ bá tagi tó ní ọmọ bọ́ tagi ó ní à. Ah, òun láwọn àbúrò tí òun fẹ́ ẹni tí ọmọ abóhùn tọ́jú wọn òun wá fẹ́ abilékọ nítorí pé lẹ́yìn ó lè ṣe sùúrù yàtọ̀ sọmọgì tó fẹ́ràn kó náà rí wí tó eléyìí fi hàn pípé kálukú pẹ̀lú torí òfin ọ̀fẹ́ ni tọ́fẹ́ ọjọ́ bó ti jẹ́ǹbẹ̀ ọ̀ bí tá a dúró sínú lónìí à ń bẹ ọlọ́wọ́n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó fi fẹ́ nabi muhammed sallallahu alayhi wa sallam sí wa lọ́kàn kó jẹ́ kí a máa ṣe àwòkọ́ṣe rẹ̀ ní ìkọ̀kọ̀ àti ní gbangba kó sí wa lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí fètò rẹ̀ wà jù nínú rẹ̀ ṣiṣẹ́ subhana allah wa bihamdi ashhadu an la ilaha illa an astaghfiruka wa atubu ilayk. wà á sábà ìbéèrè tèmi nígbà tí ara ẹsẹ̀ fún wa nípa ọ̀rọ̀ pé rọ̀ṣẹ́ ẹ̀sìn wa tàbí máa ń fọwọ́ pa ìrìn àtòkù ìrìn. Máìtà fún wa ní béèrè báwo dáàtì wa ti jẹ́ pé òun tiẹ̀ irun sí òye sábà wá sọ tàbí ẹ̀ tó parí. Àkọ́kọ́ béèrè ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n sáré pé àwọn àbákan mọ́ ẹ̀sìn láàrin ìwé ìwé kéde sínú ìgbé ó jẹ́ tí àwọn lábá ti ń wé síwájú kí ọ̀gbìn àti oúnjẹ sọ̀rọ̀ máa lọ sọ̀rọ̀ ẹlẹ́yìí pé ọtún máa ń pé ìmọ̀ alùbárí ọ̀ṣunmọ̀ lọ kàyàlá bíbọ́ sálàyé pé láàánú tí pé kò tiẹ̀ hàn pé ọ̀nà báyà ló sì ń gbà wé àti pé káwé láàánú bí kájọ̀ wọ ọṣọ lásán ni tí ó sì lára àkọ́kọ́ ó lẹ̀ sí nípa pé tó wé láwọn àná ṣùgbọ́n tó ṣe pé nǹkan kan nínú rẹ̀ ọ̀yọ́ síta báwo ló ti ṣe fẹ́ fọwọ́ pa láwọn àmì jẹ a sọ fún mi pé kó sún láwọn àmì rẹ mẹ́yìn díẹ̀ lọ́nà tí nǹkan kan nínú rẹ ó fi hàn síta torí kó lè bàjẹ́ pé fífọwọ́ pa láwọn àmì rẹ ṣe déédéé pẹ̀lú ìlànà bó ti ṣe wà nù súnà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ẹni tó jẹ́ apárí tóun náà tó sì wé láwọn àmì. tó ti fẹ́ fọwọ́ pa láwọn àmì ní kankan lágbọ́n wájú á ń bọ̀sibọ́sì pé àwọn akòyọ̀ fọwọ́ pa irun rẹ̀ ọ̀fọwọ́ pa irun kó tó fi ọwọ́ pa láwọn àmì bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé ọlọ́run bá dá yẹn kò bá lórí rárá síbẹ̀ mọ̀ pé fọwọ́ pa orí rẹ̀ fi kàn nǹkan kan nínú awọ orí rẹ̀ lágbọ̀n iwájú kó tó di pọ̀ pa láwàní rẹ̀. bákan náà ìbéèrè tá a ṣe nípa pé láwàní pípé àṣà lásán ni àwọn lábáwá èyí tó ṣe pé ní nǹkan kan ṣe pẹ̀lú sunnah nabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam torí bẹ́ẹ̀ nítorí pé eléyẹn tó bá jẹ́ pé ńlá bá fẹ́ lò. àwọn rúlù ọ̀pọ̀lọpọ̀ tó wà ní súnà so nítorí pé nínú súnà àwọn kankan bẹ nínú ìmọ̀ òfin ṣẹ̀ríà tí wọ́n pè ní af'alu rasul sallallahu alayhi wa alihi àwọn tí anabi wa muhammed sallallahu alayhi wa alihi iṣẹ́ tó dẹ́sẹ́ tí àbí tó bá jẹ́ pé sẹ́ni tánàbì ṣe láti fi ṣàlàyé àti ọlọ́ ìdájọ́ ìsẹ́yìn náà ìdájọ́ àtẹ gẹ́gẹ́ bí ó ti ṣe ṣàlàyé bá ti kí ọ ẹ ó ti ṣàlàyé bá ti ṣe ṣe hajj nínú alukurani wàá pé musolata wàá tu zaka ọlọ́run sọ bó ló ṣe kí ọ tó bẹ́ẹ̀ ọlọ́run sọ pé wàá lè láyé náà sí ẹ ti ṣe bó ló ṣe kí ọlọ́run sọ apá kan ó fi pípọ̀ lẹ̀ nítorí pé ànábì rẹ̀ ṣàlàyé o sallallahu alayhi wa sallam sànẹ́bí sallallahu alayhi wa ti ṣàlàyé fún àmàlíyà nípa la ṣe hajj ó sì tún sọ fún wa pé khudu anni manasikakum ẹgbàlá ibẹ̀ ti ṣe hajj lọ́dọ̀ eléyìí àwọn ní ìdájọ́ rẹ̀ jẹ́ ìdájọ́ tó ṣàlàyé ọ̀nbẹ nínú sunna sallallahu wa sallam tó ṣe ní ṣe pé ẹ̀sìn ni gbogbo nítorí Ànábì sallallahu alaihi wasallam ṣe ní ṣe pé ẹ̀sìn ni àwọn olùmọ̀ wọ́n sọ yìí pé èyí tó kéré jù nínú kòtà lè gbé sí ni pé ká sọ yìí pé mandóòbù sunna ká sọ yìí pé mandóòbù sunna so ó sì ń bẹ ní olùmọ̀ tó sọ pé wájibù gan yàtọ̀ sílẹ̀ yẹn àwọn nǹkan bẹ tánàbí sallallahu alaihi ṣe ala sabilil jibilla ike lórí àdámá bọ́lọ̀ ṣe dáa báwọn èèyàn ti máa ṣe lónà sí ojoko orin ọjẹun ẹ bóni ṣe máa rẹ́ẹ̀n bóni ṣe máa ṣe kínní sílẹ̀yìn náà lè di súnà bẹ́ẹ̀ nítorí ẹ̀ nítorí ẹ̀ sọ pé téèyàn bá ṣe pẹ̀lú ẹ̀mí kó n fi yọ torí àwọn tó sọ pé ma ń dùbò lónà ọmọ jẹ nínú ṣẹ̀ríà tó bẹ́ẹ̀ náà ni láwọn àníyàn ọ̀rọ̀ pé kásán á sọ pé hàn kò sì sí kinní kan kò sọ̀rọ̀ lórí ẹ̀ gbọ́dọ̀ ti fẹ́ sáà dé tàwọn lárúbá ni gbàtọ́jà tàwọn lárúbá ànábì tiwa kúmọ́ lárúbá wa ni so àṣà dẹ́sì àbẹ́yìn ọmọ bẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà àṣà ló dẹ́sì àbẹ́yìn ọmọ bẹ́ sẹ́yìn ọmọ bẹ́ nínú òfin al-aadatu muhakkama al-aadatu muhakkama àṣà a máa di òfin lópin ìgbà tí àwọn májẹ̀mú kan bá wà lára àṣà yìí ọ̀pọ̀ bẹ́ẹ̀ torí délé ọ̀rọ̀ kárùlẹ̀ àtọ̀ tẹ̀lẹ̀ so ṣùgbọ́n gbà mí tá máa ń fèsì fáwọn ẹni tó takò wá ìgbà mí àlè ṣàbòsí àbòsí tá a ti ṣe yun ọlọ́run bọ̀ fẹ́ sẹ́mi pé ní tọ́lọ́run bá fi ròyìn ọmọ èèyàn kókó bá oná làbòsí àtàìmọ̀kan ọlọ́run ní inna àrọ́bìnà àmánàtà àlè sàmáwáàtì wàlọ́rd wàlọ́rd wàlùjìbẹ́ẹ̀lì fa àbẹ́yìn àyànmìnà. وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ترين ابن تيمية رحمه الله wọ́n sọ níbẹ̀rẹ̀ sí àwọn ìtọ́bọ̀ òṣùrọ̀tò mùsàkìm wọ́n ní gbogbo yẹn kan yẹn ni tó bá ṣẹlẹ̀ gbogbo àwọ̀ ti ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn gbogbo èdè ìyédè ti ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn gbọ́nmi sí omi òtún tẹ́ bá wádìí nǹkan méjì ti máa dálẹ̀ náà àbòsí àtàìmọ̀kan torí ẹ̀gbá míì ولا يجرمنكم شنآن قوم على على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى ẹ torí ìbínú tẹ̀ ń bínú àwọn akẹ́kẹ́ mẹ́sì dọ́gba nàmí tí bá fẹ́ sẹ́nìkan máa ń ta àkùnyàn tí máa ń ta àkùnyàn ẹ wàá wò bó ní sẹ́ǹsì sọ ẹ àmọ́ rúùlù gbogbo nǹkan out out out gbà tẹ́fẹ́ èèyàn náà gbogbo àbí òye wa sọ nítorí de léyìí báyìí àti sọ pé léyìn kò sí nínú kinní kan kò sí nínú kinní kan kò sọ̀rọ̀ mẹ́ kò dájú pé rí Sheikh al gan rí sẹ́yìn rírí ah. gbogbooro ó tó bá náà aleykum sọ aleykum enyi nàbà tó aleykum sọ. ẹyin ẹyin ẹyin kì sọ láwọn àní nǹkan fún ẹ̀yìn nítorí kó fin ọ sí bẹ́ẹ̀ yóò ṣe sọ̀rọ̀ sí ẹ̀yìn ní kó fi náà aleykum salaam nọmba tiri, nọmba tu ti béèrè nọmba tírì ni kọ́ ẹ̀sẹ̀ bí gbàtà bá rí kí ọmọ làwọn fi ń sọ̀rọ̀ kọ́ náà. number three níta àbáyọ ń béèrè yàrá ntẹ́yìn ń kà kó fún tẹ́yìn sì ń kà fún tẹ́ ti lè ró fún tẹ́ ẹ̀yin ò tí ì lọ ilé ẹ̀kọ́ fa tẹ́yìn bá ti gbọ́ ẹ̀ kàn dìímù ni nà. tí bá ti sàlàyé fún mi bá ti rí fa kò ní di example naam naam nàmbà nàmbà tírì àbí fọ́bọ̀. àwọn mùsùlùmí náà mẹ́ta sí wọn wọ́n fi bí òkúta wípé nǹkan tó wá tó lóṣù òkúta yẹn wọn wá bí wọ́n léèrè pé kí ló fà á tí wọ́n fi lóṣù òkúta wọ́n ní pé oúnjẹ àwòpọ̀ jù pé kọ́lá gan àwọn nínú

ó ti tó bá ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa wípé ẹ̀kírun bì kan tí gbogbo wọn ti lókùúta kan tí wọ́n ń forí kan nítorí pé àwọn arínú súnà wọn ànábi sallallahu alaihi wasallam gan wọn máa forí kan nǹkan tó jẹ́ natural akọ́ ni pé àwọn àwọn mọ̀ pé wọ́n mọ̀ta làwọn àwọn mọ̀ pé wọ́n mọ̀ta làwọn ni wọ́n fi lo ntí wọ́n táwọn lérò pé táwọn bá ti wí fún ọ ọsọpasọsẹ lẹ àbí òye ọ torí àwọn ilé yẹn ṣíà ni wọn àwọn ṣíà ni àwọn ọ̀tá àwọn sàábìnù èèpẹ̀ tí wọ́n máa mú ká àbókúta tí wọ́n máa mú ká ìtumọ̀ rẹ̀ ni pé èèpẹ̀ yìí àbókúta yìí láti lu Karbala làwọn ti mú wa. Karbala yẹn ìlú kan ní lẹ́bàá Kúfà ní Iraq ibẹ̀ ni wọ́n pa Al-Hussein ọmọ Ali ibẹ̀ ni wọ́n pa sí radiyallahu anhuma àwọn wọn gbàgbọ́ pé ìpẹ́ Karbala gan ju Kaaba lọ torí ẹ̀ ìlú ti jẹ́ pé wọ́n máa mú káwọn máa fẹ́ forí kàn ibi táyé bá ti wá gbárò wọn wọ́n mú ọbẹ̀. táyọ̀ bá ti bára wọn wọn lè mú wọbẹ̀ so lẹ́yìn náà níbo la ti rí pẹ̀ Karbala ní Nàìjíríà fa sọ̀rọ̀ pẹ̀ oko ìgbẹ́ ti mẹ́rin ti lọ bu ìrẹ̀ wá àtòkúta wọn da wájú so bó nítorí pé àwọn ṣíà eléyìí ọ nínú ṣèṣì wọn pé gbogbo tí wọ́n gbàgbọ́ tí ó fi sọ wọ́n dẹni tó fi islam sílẹ̀ irú àwọn eléyìí ni ṣé yé wa èèyàn tún un kì iná ló ti dáa kéèyàn kẹ́kọ̀ọ́ kéèyàn mọ̀ nítorí tí wọ́n bá mọ̀ gan tí wọ́n ti parọ́ àwọn náà mọ̀ pàṣírí àwọn lónìí ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àgbọ́yé rẹ̀ òun náà rọra fi ibì kan nínú irun tó wà wájú tí ó fi fọwọ́ pamọ́ ìbòrí rẹ̀ tí ó wá dáa kóbìnrin ọmọ ìyọrùn lẹ̀ níbo la ti wá sọ pé kóbìnrin ọ̀yọ̀rùn lẹ̀ eléyìí ńgbà tí ó fọwọ́ pa àrùn tí wọ́n bá lọ ni wọ́n kúkú ní bá lọ bẹ̀ tó ní ń dá parun rẹ̀ tó ti parun tí fa ìbòrí rẹ̀ wá wájú ó parí nàmbà fọ́. àkọ́ àìsàn. sílẹ̀ lọ sọ́nà ìwà rí pé èèyàn kọ́ èèyàn kọ́ èèyàn ti ríṣẹ́ tó wà òkè jù yẹn lọ sí ẹni lọ gba òkè padà lọ rí yẹn. wọ́n ní kò láti máa pa orí wa tí bá ti máa ṣe ni. dààmú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló wà nù hadithi eh, kílàbí abdullahi ibn zayd ibn aasi bẹ́ẹ̀ ló sọ wọn ní sọlá àṣìlẹ̀ wọn pa orí wọn wọn mú tó sì mú àwọn ọmọ ká ti ìfábẹ́lá kankan tó ń gbé bọ̀ ẹ̀yìn wàá rí pé ọ̀kárí orí rẹ̀ wọ́n á tún dá padà. so ẹ ti bẹ kánsẹ̀ ẹ ti sanwó ẹ ti san kankan ní owó ẹ wá rí pé ẹnìkan tún ṣe dáa jùlọ sẹ́ni lọ́gbọ́wọ́ àà al-muslimun ala shurutin so you have to keep to your condition ìgbà tó wọn bá pàdé wọn kò lè gbowó rẹ̀ àmọ́ wọn kò lóun ní pàdé wọn àwọn aròtí rẹ nìkan yìí sí wádìí dáadáa kó tó kó fún un. Now, <laughs> number five. Aleykum salaam. Bẹ́ẹ̀ni pé kí ni ìdájọ́ sí ó ṣàlọ́lá? Wọ́n wà tó ṣàlọ́lá látara pé apá aṣọ ẹ̀ ó fún òyìnbó ní instance yẹn. Ó wá ṣàlọ́lá yẹn, ó wá jẹ́ kó mi sókè. Omi wá mu ṣé apá rẹ ti dá <laughs> kèé sì ṣe bandage kèé ṣe bandage wọ lálù àlà ṣé yé wa kò ní àlù àlà torí fífọ̀ lọ́lọ́run ní kò fọwọ́ ọlọ́run ní kò sókè ọwọ́ sínú omi ṣé yé wa <laughs> torí ẹ àbúrò wẹ̀wù tó fún àbúrò wẹ̀wù tó pé nínú òfin ṣẹ̀ríà ẹ̀wù tí a máa wọ̀ kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀wù tó fún wa débi kí wọ́n mọ báwọn oríkèé wa ti mà especially tó bá jóbi ọ̀pìn gan tó burú nínú bọ̀wábè aṣọ tá a máa wọ̀ kò gbọ́dọ̀ sọ tó fún tí ó fi wá jẹ́ pé ìjàkadì láàfin wọ̀ ìjàkadì láàfin bọ̀ kò kọjá sọ tó jẹ́ pé masha Allah. ó lè fà á àmọ́ ní tiyín báyìí ó ti jà káàdì irú aṣọ bí òní gbè gbóná tó máa tẹ́lẹ̀ si fún ní àti ètò ìfà sọ tán láyé bí wọn á mọ bí ìgbà tó ti fà sọ tán sọ èèyàn gbọ́dọ̀ jẹ́ pé èèyàn èèyàn ṣọ́ra fún tí ò ní kéèyàn bí báwo. sọ ìdáhùn àwọn àwọn ò béèrè ìdáhùn kankan lọ́dọ̀ rẹ̀ sẹ́nu pé nìṣó ni sọ́lù alẹ́ nàbí ìkẹrì. wọ́n ṣe láti fi pa àwọn ènìyàn lẹ́yìn. ọmọ sẹ́nu pé wọ́n ṣe sọ́lù alẹ́ nàbí ìkẹrì sá torí pé báyọ̀ gbàtẹ́ màá rí àmì pé ẹ dákẹ́ ẹsẹ sẹlẹsù bá nàbì yẹn ni pé tó àwọn olùmọ̀ sọ pé àdáadáa lẹ kò sí nínú ìlànà àwọn aṣáájú wa rí ọlọ́run ti pa aláṣẹ pé sọ́lù ààrẹ yìí mùsùlùmí tẹ̀sílẹ̀mù bọ́tà àbùkátà ipe ńgbà tó máa ń pariwo pé sọ́lù àlùnàbí kẹrin ó ti wá túmọ̀ sí pé pọ̀pátá fi máa bá àwọn aláìgbọ̀rọ̀ wí nù kò sí nínú ìlànà kò sí nínú ìlànà lẹ́yìn náà sẹ́rẹ́ àwọn nǹkan mí bẹ́ẹ̀ tó pé ẹ níìd láti máa báyàn jiyàn parí torí ní ìsìn tó bá fẹ́ máa jiyàn parí generally ẹ ní come to a result ní ìsìn gbàtú bá sọ pé ilé iṣẹ́ ṣe àdáda lẹ ẹ̀sùn gbọ́dọ̀ mọ́ ó ti ní amọ́tẹ̀tẹ̀ láti bá nàbì ó ní amọ́tẹ̀tẹ̀ láti kí wo tó ṣàlàyé ẹnu rẹ pé dá àgbà lérò ní pé ìwé iṣẹ́ ṣe yí dẹ́ àbí òye àwọn èèyàn ó ti gbọ́ pé ah, àwọn ọ̀tá ànábì jẹun máa wí nù tó torí ẹ̀ ò ní ìdí kọ̀tà ni mọ̀ àbí so nítorí de gbàtà ìbá wa gbà wọ́n gbà mí ọkàn wa sọ ńgbà tó bá dúkù tẹ̀ sọ̀rọ̀ pé ara rú àwọn nǹkan táwọn èèyàn máa ń ṣe tó yẹ kí wọ́n kàn yé ṣe irú pé sọ́lù alẹ́ sọ́lù alẹ́ nàbí wa ọ̀pọ̀lọpọ̀ mísírà ló ti wá torí mísírà àwọn tí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá ń ìrẹ́ rẹ̀ gbà mí sọ̀rọ̀ sọ́lọ́ àárẹ̀ so nídìí sìn táwọn bá ti sẹ́yìn sọ́lọ́ àárẹ̀ so irú rẹ̀ ni wọ́n gbé wálé tó yé wa so alhamdulilah wa ti tún ti gbórí sí mi wálé so ẹ mọ àwò síra wọn. Number six, irú àwọn adúláṣọ àwọn ọmọ wa ní pé adé sure ṣe Islam fa ìpínlẹ̀ kéèyàn ní ìṣọ̀ ìrọ̀ àmọ́láyìn ló bóyá bí kéèyàn ní ìṣọ̀ ẹ̀kọ́ ìjókòó bóyá bí property abẹ́nukéṣọ̀ ìṣọ̀ ìṣọ̀ insurance ẹ àkọ́kọ́ èèyàn kẹ́kọ̀ọ́ gbàtí èèyàn bá wa kẹ́kọ̀ọ́ èèyàn mọ̀ á wo ohun tí ó bá kọ́ èèyàn bá mú wa sọ́gbà ẹ̀sìn mímu alhamdulilayi kọ̀ bẹ́sìn mímu èèyàn gbàdánù ètò bá bẹ́sìn mímu màá lò. insurance islamically ẹ̀yọ̀kan lọ́dà insurance yẹn wọ́n pè ní cooperative insurance nínú islam ẹ̀tẹ̀mínú tààwọ̀nyì báwo ló ń rí bó ti rí ni pé gbogbo wa ní ìsìn àmọ́ dáwọ́ jọ pẹ̀lú ẹ̀mí pé tí ẹnìkan tó yàtọ̀ sáwà tá a dáwọ́. nínú àwọn tí ò ní tó wà tí nǹkan kan bá ti wọn wọn ń bùkátà nǹkan kan wọ́n láwọn fi ràn wọ́n lọ ládùúgbò yàtọ̀ sáwà tá a dá o kọ́mọ̀bà ti kọ́rọ́gbọ́n jẹ́rẹ̀ náfà kọ́mọ̀dé pé ayá wọn lówó afẹ́fì gbàǹfààní ní tiwa àwọn onígbàǹbẹ̀ àwọn tá a lówó àwọn ọmọ dáwó jọ bóyá mọ́tíláṣí ìlànà tí ń kó jọ lọ́sọ̀ọ̀sẹ̀ pé tí ẹnìkan ọlọ́mọdé ara ìdá ẹ wọ́n dá dúró lọ́sípítù wọ́n ní wọ́n lọ mówó wá ẹ mú bí ẹ lọ bá wọn fi san òun òsìjọ́ kan náà ẹ tọ́ sanwó. so ẹnìkan nu àwọn tí wọ́n dáwó yìí tó ń dá láìní ọmọ rẹ̀ wọ yunifásitì wọ́n ní kó lọ mú forty thousand wá ẹ mú ẹ lọ san fún un. tẹ́lẹ̀ wọ́n pè ní atamin ataawoni cooperative insurance islam farama torí pé ẹni tó dáwó ọ̀tọ̀ ẹni tó sáǹfà ńlára rẹ̀ ọ̀tọ̀ wọ́n sì ṣe purposely láti fi ran aláìní lọ́wọ́ ni ṣùgbọ́n ìsànpè ní commerce insurance tẹ́lẹ̀ pé life insurance wọ̀ bẹ̀ property insurance wọ̀ bẹ̀ all these nǹkan um, gbogbo àwọn kan life insurance property insurance nǹkan kan gbogbo eléyìí Islam ọ̀faramọ́ nítorí wípé ọjọ́ ọ̀nà kan tó fi ń jẹ́wọ́ àwọn ọmọ èèyàn bilbao lọ́nà àbàjẹ́ ẹ̀yin náà wò wò dáadáa kẹfìlì bá a mọ̀ pé Islam yẹn justice ni gbogbo justice nísìn insurance bí mọ́tò wọn ni kí wọ́n gba insurance fún gbogbo gbàfá nísìn ó kéré jù lọ́dọọdún one one thousand one one thousand ọ̀sán bẹ̀ fún thirty years èlò nù thirty thousand ẹ̀rọ àkùntà ní bẹ́lọ̀ kí nǹkan sùn ta ní bẹ́lọ̀ kí nǹkan ṣe property o kò sí. kódà nǹkan kò sí mọ́tò rẹ̀ títí tó fi tà thirty thousand ẹ̀tọ́ wo wọ́n ní ká jẹ́. tó eléyìí o sínú ló sì ọba rántí pé one times thirty thirty thousand làwọn kìíní ìjẹ lọ́wọ́ mi sọ̀rọ̀ pé ọ̀gá fúnra pé àwọn olè àwọn kìíní àwọn kìíní fa so eléyìí ni ń pè ní aklo amuhali nase bilbaafẹ́ jíjẹ owó àwọn èèyàn ń jẹ ẹ wá wò nínú èèyàn hundred million tó participate nínú insurance yẹn ó lè èèyàn one thousand ìní ó bùkátà sí pé kí wọ́n bò ń ra nǹkan òun tó bàjẹ́ nǹkan òun tó sọnù nǹkan òun tó wàhákẹ́dà so nínú hundred of billions of naira tí wọ́n gbà nígbà àbòsí yẹn wọ́n wá ná hundred million naira péré hundred of billion naira ni làwọn ti pa wọ́n wá ná hundred million naira péré mbẹ́ wọ́n mú asúrò pé àwọn profiti kọ́mpìnì kìnìkà insurance kìnìkà insurance àwọn olè tí kọ́mpìnìkà insurance rí jà tí wọ́n wá ń pè ní profit. sẹ́yìn wa eléyàn ni tí Islam sọ ń parí haram torí ẹ̀ àti insurance companies àti báńkì ọ̀nà kan náà wọ́n jọ gbà gbogbo ẹ̀ òyìnbó ló mú wa òyìnbó sì mú wa nítorí pé àwọn wò pé ẹni bá gbọ́n ó yẹ ní aláìjẹ débi kan so ìtumọ̀ banking and insurance ni ẹ̀ náà aleykum salaam. àwọn bíi parents àtàkùn lórí àwọn wáyé èsì gbogbo ẹran tí ọmọ afurasí ti sàn wọ́n ń sára ti ti lórí àwọn wà kan ìyàbí pé kéèyàn máa rí kéèyàn máa kiri ẹ̀ àti irú àwọn ọ̀dọ́ tó lè ṣe pẹ̀lú ọ̀dọ́ bí ìgbà ìwọ́d báyìí. èèyàn lè fi ẹ̀ based on instruction tó wọn wá fún wa lórí pé kéèyàn máa gbọ́rọ̀ táwọn òbí rẹ̀ ní àbí kéèyàn sì ṣe ìpàdé láti. alhamdulilayi ìyẹn fẹ́ ṣe tọ́lọ̀ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa alihi wasallam sòṣùgbọ́n pé lómi tí wọ́n ti sọ pé ń tẹ̀lé súnà ní tí kàn máa wò ní pé sọ́dá ń gbọ̀n sí i. ṣé sókòtò rẹ̀ ọmọ wọlé because súnà fẹ́ púpọ̀ púpọ̀ ọkàrí ìwà wa tá à ń hun kọ̀kọ̀ ọkàrí tá à ń hun gbangba ọkàrí títí wa relationship wa láàrin ara wa relationship wa láàrin wa àtọlọ́n gbogbo nǹkan yẹn súnà kò sí ibi tí ó wọ. so ìyẹn tó tẹ̀lé nàbì ní àti ní gbangba àwọn ẹ gbọ́dọ̀ tẹ̀lé tiwọn kẹwàá fífi tà nàbì lẹ sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ẹ máa ṣàlàyé fún wọn pẹ̀lú ahọ́n tó lẹ̀ ẹ máa ṣàlàyé fún wọn gbọ̀nà tó ṣe pé ó ṣeéṣe kí wọ́n gbọ́ kí wọ́n gbà ó ṣeéṣe kí wọ́n gbọ́ kí wọ́n farama tó ọlọ́run ní òjò wọn gbọ́ kí wọ́n gbà òní òjò wọn gbọ́ kí wọ́n farama ṣùgbọ́n ìyẹn ni ọ̀nà tó rò pé tó o bá fi ṣàlàyé fún wọn wọ́n wọn gbà àbí òye wa tó tí wọ́n bá gbọ́ tán gbà alhamdulillah tí wọ́n bá gbọ́ tí wọ́n bá tún gbà náà má fi tiẹ̀ lẹ̀ àmọ́ má ti torí rẹ̀ má ti torí rẹ̀ ṣàìdá sí wọn dáadáa ni kò máa ṣe sí wọn tẹ́ẹ̀fì túká lálàáfíà bí òye wa torí pé ojú kòkòrò tó bí ń ṣe nígbà tí wọ́n sọ fún yín pé kẹ́ ẹ má ṣe àwọn tàbí ètò wọn plan fún yín ni for the future ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ òbí ọkà ọmọ rẹ̀ tó rán lọ sí institution ọkà fún investment àbí òye so eh, ní kí atọba bá ti dárúgbọ̀n sí wọn máa wò pé eh, ẹ kọ́má jẹ́ kó fẹ́ wọmi mi nítorí pé lérò tiwọn wọ́n ti wọ àgbọn gbogbo ẹni tó rí sí oṣù àbí òye bóyá nú èèyàn hundred thousand wọ́n lè rí èèyàn kan tí onírúgbọ̀n ó náà ti pẹ́ lẹ́nu iṣẹ́ kó tó dárúgbọ̀n sí i àwọn ọmọ wa wò pé ṣe èyí tí yóò sì mú òye so nígbà tí ẹnìkan mọ owó bó ti dírẹ́sì ẹnìkan mọ owó bó ti ń sọ̀rọ̀ wọ́n á rí kí sòkòtò rẹ wọ́n ké à sí èsè rú sẹ̀wọ̀n kí sí èsè rú jọ́ ti wí wọn pé à àwọn sọ̀rì so ní táwọn òbí ń rò material àwọn ti gbàgbé pé àrísìkí ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba máa ń fún yẹn tó bá fẹ́ ẹ̀mọye èèyàn tó já pàgbọ́n tó dídì sọ̀ra rẹ̀ dá pàgbọ́n tí ń pa ọ̀gàn rẹ̀ dànù wọ́n tún tí wọ́n ò rí sẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni. so àìmọye èèyàn tí sòkòtò rẹ̀ ń gbá títì wọ́n kún lù tí wọ́n ṣe kí ni tí wọ́n rí sẹ́ àìsí mọye èèyàn tó ń tẹ̀lé súnà níbi tó dáa fún tí wọ́n tó pé wọ́n rí sẹ́ wọ́n rí sẹ́ tó pé wọn débi kó àwọn tó ń ran àwọn èèyàn lọ́wọ́ torí ẹ̀ ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ wa ó wà London ọmọ India ni ó ti wá di ọmọ Britain látàrí ọmọ òun ọmọ computer science dọ̀gba so wọ́n wá kéde pé ẹni tó bá mọ kọ̀mpútà àwọn fẹ́ gbà sí sẹ́ńbì kan London gbogbo yẹn wá lọ ọmọ ọlọ́sàgbà fọ̀ so bàbá yẹn ó ní irùngbọ̀n tó pọ̀ ó ní kékeré ní irùngbọ̀n tó lẹ́gbẹ̀ẹ́ tọmọ so kò sí ìdí ọmọ twenty kìnnìkan yẹ twenty one twenty two ó ní wọ́n sá wò pé ìlú làákà torí lọ́dọ̀ kẹfẹ́rí àwọn ọmọ pípẹ́ ló rúgbọ̀n yìí ọlọ́run tuntun fọ́ mọ̀ pé àwọn kọ́ láwọn máa wò pé irùngbọ̀n àwọn máa sọ yẹn dolódo ni máa sọ yẹn so wọ́n á pe ọmọ yẹn sẹ́yìn pé ah, you are so brilliant wọ́n ti ní ìrẹ́ndì sẹ́yìn báyìí kò tí ò lè compromise o ẹ́ fọ́ fún yẹn wọ́n ní ah ó ní irùngbọ̀n is my religion òun sì ń ṣe nítorí tọ́lọ́ ni ẹ fọ́ọ̀mù sẹ́yìn tẹ́ bá ti mọ̀ pé kọ̀ǹdíṣẹ̀n sẹ́yìn ìní kó wọn takò tọ́lọ́ wọn bọ̀ wọ́n sì fọ́ọ̀mù sẹ́yìn wọn bàbá yẹn wá sọ fún mi pé ọ̀nà tọ́lọ̀ ń sí fọ́ọ̀mù ní ìsìn owó tí ń rí tírípù owó tí wọ́n bá mọ̀ fún mi nítorí délé wọn mọ̀ ẹ̀tọ́ kẹlẹ́ àwọn lọ́ọ̀hí ọ̀hún àhàkì ẹ̀ mú gbà mí o ìgbà tó ń wá wọn ní kọ̀ǹdíṣẹ̀n táwọn fi gbọ́ ní kọlọ̀ fáwọn ọmọ rẹ̀ dànù kíákíá ọlọ́fàdà nù lọ́ba dé pẹ̀lú àgbọ̀n kolofo pé à síbi bẹ́ẹ̀ ti ń fẹ́ náà nù ṣé mo dáa wọ́n bá ní àwọn sọ́ọ̀lù àwọn ò lè gbọ́ ṣiṣẹ́ because irùngbọ̀n tó ti torí ọlọ́ọ̀tọ́ dá ọ dá sí làwọn sì torí owó ilé ayé mọ́ ọ fílẹ̀ kí ló fẹ́ fi hàn án kò ní jàǹbá kọ́mpìnì gbogbo olú rẹ̀ náà lè tẹ̀lé gbogbo eléyà fi hàn yín pé dúró tọ́lọ́run ẹni tó bá dúró tọ lọ́n kò ní mọ́sí ẹni tó bá dúró tọ lọ́n kò ní pòpò àwọn èèyàn púpọ̀ fẹ́ nírun gbàtọ́ lọ́wọ́ fún wa wàlá jẹ́ kí wọ́n dàgbà débi pé ó fi kọjá forty years irun tó wù lágbọ̀n rẹ̀ kò ju ẹyọ méjì péré báyìí lọ. tuntun rẹ̀ ni wọ́n ti sọ nípa Sa'ad ibn Ubadah tó di aṣíwájú fún àwọn ansọ́ọ̀. Aisha ni a kò bá jẹ ọkùnrin tó pé gan tọlọ ń bá fún ọrùn gbàyìn ṣùgbọ́n náà ọba ọmọ àmà kò fún ṣé gbogbo èèyàn náà ló rò pé nírùn gbàyìn àwọn èèyàn wà tọlọ ń dá tí wọn nírùn gbà irùn gbọ̀n tí ìwà ayọ ọ̀n fa bẹ́ẹ̀ ha àgbọ̀n rẹ ó ti rẹ léṣe lásán tontori ti lé tọlọ ń bá fún oore ni wàláhì ó lè jọkùnrin tó ọba nírùn gbà nǹkan tó kàn kù téèyàn máa ń fárùn gbọ̀n rẹ̀ dágbọ̀n dán kọ́ wáyé سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفر الله